adúpẹ́ fún ọlọ́run ọba allah ọba tí yóò ṣe ká máa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ó fi sínú àwọn ìjọsìn èyí tá a máa fi súnmọ́ ọlọ́run ọba allah ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kó máa bá ẹni tó jẹ́ pé kò sáà nábì míì lẹ́yìn rẹ̀ mọ́ òun náà lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọba náà kó máa bá àwọn ará ilé ẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àwọn ẹni ẹ̀sà tó jẹ́ pé ọlọ́run ọba ó sà fún àlùmọ̀ yìí ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam níta fẹ́ sọ̀rọ̀ lé lérí òun náà ni ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì albirru wal ihsanu ilayhima sawa'an kana kafirayni aw muslimayni ti ń jẹ́ ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí òun náà ni kéèyàn máa ṣe gbogbo tí wọ́n bá ti fẹ́ kéèyàn sì jìnnà sí gbogbo tí wọ́n bá fẹ́ bóyá wọ́n jẹ́ mùsùlùmí ni àbí wọ́n jẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí al walidani huma al èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa àwọn òbí méjèèjì tí a ń ṣàlàyé fún yín òun náà ni ìyá tó bí ọ àti bàbá tó bí ọ al-ihsanu wajibun kas-salati was-siyam ìmọ̀sí dáadáa sí yá ẹni àti sí bàbá ẹni ó di ọ̀ràn yẹn lérí ọmọ gẹ́gẹ́ bí irun bó ṣe di ọ̀ràn yẹn lérí ẹ̀ àti zakat àti àwẹ̀ àti gbogbo ohun tó lọ́wọ́ bá pa wá láṣẹ pátápátá ad-dalilu min al-Qur'an ọlọ́wọ́n bá aláǹ bá ọ sọ̀rọ̀ ìwọ ọmọ nínú al-Qur'an al-Karim ń sọ fún wa pé أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه ọlọ́run ọba ni mo ti ṣe ní ọ̀ràn àyàn ipe ẹ gbọ́dọ̀ sin ẹlòmíì láyé tẹ́wáyé wàbílúwàlídẹ́yìn ihsana mo sì ti ṣe lọ́ràn àyàn mo ti pàṣẹ ipe kẹ́sì dáadáa sáwọn òbí yín imma yablughanna indakal kibar tí àwọn òbí méjèèjì yìí tí wọ́n bá dàgbà sí ọ lọ́wọ́ àdúmà ọlọ́run ọba ní bọ́kàn bá dàgbà sí ọ lọ́wọ́ àwòkìlá ahùnmá àbáwọn méjèèjì wọ́n dàgbà sí ọ lọ́dọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àṣẹ tóbi bá dàgbà ọ̀dọ̀ ọmọ ọlọ́yọ̀ kọ́ máa gbé kọ́ ọmọ ọmọ mójútó ọlọ́run ní ẹ̀ńdákà lọ́dọ̀ rẹ̀ padà àtàkùn láhùn máa ó mọ́mọ́ bà wọ́n nú o gbogbo ń máa ṣe tí wọ́n fi máa banú bí à ń kò bí à ń fẹsẹ̀ janlẹ̀ ètò kéré jù ní táwọn máa fi ń ṣe òbí onípe ní òf ọlọ́run bá ní falẹ̀ atakúláhùn máa òf ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde lẹ́nu tí ó wàá bà wọ́n nú jẹ́ bó ṣe wù kó kéré tó wàlá tani harun máa má jágbe máa wọn ìyá rẹ àti bàbá rẹ o mò ń bọ̀ ẹ pè mí padà mo ní ká ẹ pè mí padà falẹ̀ tani harun máa ọ gbọ́dọ̀ jágbe máa wọn mo ti gbọ́ àbí mo ti gbọ́ falẹ̀ tani harun máa má jágbe má àwọn bàbá rẹ àti ìyá ẹ o ọlọ́run ń sọ fún ọlọ́run má jágbe má wọn àwọn èsẹ̀ nítorí jágbe má. wọ́kùnláhùnmá kọ́wùláhùn kẹrìnmá bọ́ ọ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ àpọ́nlé nìkan ọmọ bá wọn sọ eléyìí ó wà nínú alukur'anil karim tọ́lọ́wọ́n bá fi ń bá wa sọ̀rọ̀ àwa tá a jọ́ ma yí pé bóun ṣe pàṣẹ ká má ṣẹlòmíì lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà lòun pàṣẹ ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì. wa qala ta'ala ọlọ́run bá tún sọ nínú àyà míì ó ní wà abudulọ́ ọlọ́run ọba ni ẹ máa sìn mí ọlọ́run Allah wala tushriku bí iṣẹ́ ìhà ẹ má máa mú ẹbọ mímí ọlọ́run wa bil walidayni ihsana ẹ ṣe dáadáa sáwọn òbí yín o ọlọ́run sàṣọ́lẹ̀ ibi ó di ọ̀ràn yẹn kẹ́ ẹ ṣe dáadáa sáwọn ìyá yín àti bàbá yín ad-dalilu sunna ẹ̀rí nínú ọ̀rọ̀ òjísọ́lá muhammad sallallahu alayhi wa àni abdullahi ibn mas'ud qala afáwọ abdullahi masoud ọsọ pé oníṣẹ́ alitu rasulallah sallallahu alayhi wa sallam onímọ̀ bíi òjísàlá muhammad kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kọ́ mọ́ bá nàbì náà ayyul amali ahabbu ila Allah azza wa jalla iṣẹ́ wo ni ọlọ́run bá fẹ́ràn jù nínú àwọn iṣẹ́ tẹ̀yìn máa fi súnmọ́ ọlọ́run bá qala anabi sọ pé as-salatu ala waqtiha kéèyàn máa kírun lásìkò rẹ̀ kéèyàn máa kírun lásìkò rẹ̀ qultu mo tún wá sọ pé thumma ayy iṣẹ́ wo ló tún kàn lẹ́yìn kéèyàn máa kírun lásìkò rẹ̀ kọ́ọ̀lì ànábì ní bírù wàlìdé wọ́n máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ náà ló tún kàn ìmọ̀ ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́kàn kúlùtù fún ayé mo tún wá bí ànábì sọ̀rọ̀ sálàm pé iṣẹ́ wo ló tún kàn lẹ́yìn kéèyàn máa ṣe dáadáa sóbì kọ́ọ̀lì ànábì ní al-jihad fi sabilillah kọ́ ọ máa lọ sógun ẹ̀sìn òun ló tún kàn lẹ́yìn rẹ̀ qaddama ar-rasulu birra al-walidayni ala al-jihad ànábì sallallahu alaihi wasallam ó ti ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí ó ti síwájú jihad limaata wajaba aleka ihsanu ilayhima kí ló dé tí ìmọ̀ ṣe dáadáa sáwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tó di ọ̀ràn yẹn lérí rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ huwa ibadatun ilahiyatun amara allahu biha wa qada ìbáàdà ni ìjọsìn fọlọ́run ọba ni ọlọ́run ló pa ọ́ láṣẹ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ mọ̀ sí i wa qada rabbuka ọlọ́run ọba rẹ̀ ọ́ pàṣẹ ìpè kọ́ máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ eléyìí àkọ́kọ́ tó fi di ọ̀ràn yẹn fún wa ká máa ṣe dáadáa sí ìyá wa àti bàbá wa eléyìí ni àkọ́kọ́ tó fi dá ká máa ṣe dáadáa eléyìí ni àkọ́kọ́ tó sọ yìí máa ṣe dáadáa dọ̀rọ̀ àyàn lérí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì lè anahuma sábàbù wùdúdì ìsàn ọmọ èèyàn ní wáyé àbíkọ́jẹ́ pé ìyá kan ni yóò lóyún ẹ̀ bàbá kan ni yóò sì súnmọ́ ya ẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ni sábàbí àwọn ni okùnfà tó fi wálé ayé yìí bẹ́ẹ̀ bá sọ láwọn gbogbo ń tọ́jẹ́ lẹ́yìn ọba ti jẹ nígbà wọn bá bí ọ sáyé àwọn ni wọ́n bí ọ nígbà tó dé pọ̀ lẹ́lómi tó bí ọ ó di ọ̀nà yẹn kọ́ ọmọ ṣe dáadáa sáwọn méjèèjì ẹlẹ́kẹta ni anahuma ta'iba aleka fi sigar àwọn bàbá àti ìyá yìí wọ́n dààmú lẹ́yìn rẹ̀ nígbà tó wà ní kékeré wọ́n dààmú gbà tó wà ní oyún wọ́n dààmú gbà wọ́n tọ́ lọ́wọ́ wọ́n dààmú kó tó kàwé wọ́n dààmú kó tó kọ́ṣẹ́ wọ́n dààmú lẹ́yìn rẹ̀ nígbà tó wà ní kékeré nígbà tó ti mú wọn dààmú lẹ́yìn rẹ̀ yìí sì wọ́n náà gbọ́dọ̀ dààmú lẹ́yìn wọn nígbà tó wọ́n dàgbà ẹlẹ́kẹrin nafaqatuhuma alayka ìnáwó àwọn òbí ìnáwó lẹ́yìn rẹ̀ lówó tó lè kàyé ẹ̀ ọ̀mọ yé ẹ̀ tọ́ba ní kó mú báírò àti ìwé kọ́ ọmọ kọ́ owó tí ìyá rẹ àti bàbá rẹ nálé ọ lérí ò lè kà á tán àwọn àlùfáà wa wọ́n ní wọ́n lóyún nínú oyún yìí ìnáwó ni nígbà tí ìyá rẹ tó fẹ́ rọbí hospital ni wọ́n bí ọ sí ni ilé alágbo ni wọ́n náwó ń bẹ̀ nígbà tí wọ́n fún ọ lọ́yàn ìnáwó ni oúnjẹ tó ń jẹ ìnáwó ló ń jẹ tí ìyá rẹ náà ń jẹ tí wọ́n fún ọ lọ́yàn wọ́n ra oògùn fún ọ wọ́n fún ọ láṣọ wọ́n mú ọ lọ léèwé gbogbo ń ta wí yìí owó ni nígbà míì nǹkan ẹlòmíì yóò bí ọmọ yóò tún bí ọmọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ bí wọ́n ṣe ń bọ̀ wọ́n tún máa bọ̀ wọn ọmọ ah, àwọn ìyá yìí kú sẹ́yìn àwọn bàbá yìí kú sẹ́ àwọn tá a wí ìfọ́dọ̀lù ìbáàlì àmìnà síyáàbì wọ́n fara mọ́ káwọn ọmọ wàkísà kí wò lè bá àwọn wọṣọ tó dáa wọ̀lì ìjára àmìnà sákà wọ́n fi ara máa káwọn ọmọ rẹ́ǹtì lé káwọn ọmọ ti àtìlé bọ́lé nítorí kí ìwọ kó lè bá kàwé pé ọ̀pọ̀lọpọ̀ òbí mi ó lágbára láti kọ́lé àmọ́ ìnáwó ọmọ wàhálà lérí ọmọ ni òjò orílẹ̀ kọ́tẹ́ jáde láyé àwọn tá a wí ebi pa wọn torí kí wò lè bá yó wọ́n gbà kébi ọ̀pọ̀ àwọn kí wò lè yó gbogbo ìnáwó tí wọ́n ná yìí wọ́n náà gbọ́dọ̀ ná ń gbà wọ́n dàgbà èyí tó jẹ́ jọ́ra yàn lérí rẹ̀ kọ́ ọmọ náwó lérí bàbá rẹ̀ àtìyá yẹn lérí nù nítorí pé àwọn náà náwó fún gbàtọ̀ wà kékeré nígbàtọ̀ lágbára tó ní kankan torúkọ ìsánì lẹ́yìn mà àwọn náwó là fi gbà ṣe dáadáa sí ìyàwó àti bàbá wa èyàn gbọ́dọ̀ mọ̀ àwọn ọ̀nà tá a máa fi ṣe dáadáa sí wọn alákọ̀ọ́kọ́ hubbul hidayati lahum ọ́n Islam nítorí ọlọ́wọ́n bá ti inna dina inda Allahi Islam ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́wọ́n bá ẹ̀sìn Islam ni ọmọ wa tún wọn a máa ṣàkíyèsí ìmánì wọn àti àkídà wọn ọmọ wa ṣe àkólé kan lérí ìmánì wọn àti àkídà wọn àti irun wọn àti ìjọsìn wọn ọmọ mójútó òní tí wọn ṣẹbọ anabi wa ibrahim aleyhi salatu wa salam ọlọ́wọ́n bá ń sọ fún anínà al-Qur'an ó ní wa idh qala ibrahim li abi nígbà tí anabi ibrahim sọ fún bàbá rẹ̀ ya abati wọ bàbá mi lima ta'budu kí ló dé tó ń sin ma la ntí ò lè gbọ́rọ̀ wala yubsiru ntí ò lè rínà ní tí ò lè ṣàǹfààní fún rẹ̀ dípò tí ó ṣàǹfààní fún ọ ọwọ́ àǹsìnkì bàbá mi ọ sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ oníyà àbàtì wọ bàbá mi a máa sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ ìyá mi àkọ́kọ́ dáadáa ni ó nítorí pé bí ọba sinlọ́n tó bá yẹ kú láyé ń lè wọ náà nu kí bàbá rẹ̀ ó sì wọ náà kọ́ ọmọ wa wọ̀ náà báyìí ó sì dáadáa sí ọmọ wa sọ fún bàbá pé èyí tẹ́ fi kọ́ ẹ̀rẹ́ èyí tẹ́ rì mọ́lẹ̀ ẹ̀yọ́ ọmọ sàkólé kan lérí bàbá àtìyá ẹlẹ́ẹ̀kejì ta'atuhuma fi kulli shay illa fi ma'asiyatillah àwọn òbí wa méjèèjì táwí a máa tẹ̀lé àṣẹ wọn a máa tẹ̀lé àṣẹ wọn gbogbo tí wọ́n bá ní ká ṣe pátá a máa ṣe àbí tó bá jẹ́ pé èyí tó jẹ́ èyí tá a fi ṣe ọlọ́run bá là tó bá jẹ́ pé èyí tá a fi ṣe ọlọ́run bá ní ọlọ́run bá ju àwọn òbí lọ àní tẹ̀lé wọn bí èyí ni tí bàbá rẹ bá ní jáde ọ̀rọ̀ àyàn ní kó jáde tí bàbá rẹ bá ní wọlé ọ̀rọ̀ àyàn ní kó wọlé bàbá rẹ bá ní má balágbájá sọ̀rẹ́ má ó ti dọ̀rọ̀ àyàn lérí rẹ gbogbo iṣẹ́ tí wọ́n bá ń rọ wọ́n bá ń dà ọ́ láàmú àwọn náà ni wọ́n rọ ní homo fi kọ́ bá wọn rà wá ibẹ̀ náà wọ́n ti ń ta mangi níbo tún dé wọ́n bá tún ní ẹ ọmọ mi dákun wọ́n bá ń ra mangi wá wọ́n tún ra dé wọ́n tún ní ẹ àmọ́ gbàgbé òsì bá ń ra ìsánámbẹ́ ẹ òsì bá ń ra kerosene ibẹ̀ náà ojú kan náà wọ́n ti ń ta gbogbo ẹ̀ má sọ pé kí ló dé tí bàbá rẹ ọ̀ràn wọn gbogbo ẹ̀ papọ̀ àbí kí tí ìyá rẹ ọ̀ràn wọn ní ni òun sì lọ́wọ́ bá aláàánú tó bá mà tínú bàbá ìyá kílẹ̀ tó ní táyà mi só ti tà àbókù eléyìí ó wà nínú àṣẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àmọ́ tó bá ti di ẹ̀ṣẹ̀ ìpè wa lọ lè rọtí wa wa lọ lè ragbó wa wa lọ lè sóògùn gbọ́sẹ̀ ìgbàgbẹ́rẹ́ yìí à ọ wà sọ fún bàbá pé ọlọ́run ní wáyé ń jádáka ala an tushrika bi ma laysa laka bi ilmun fala tuti'huma ọlọ́run ọba ní táwọn òbí rẹ̀ tí wọ́n bá mú wọn tipátipá pé kọ́ wá sèmi ọlọ́run kọ́ wá sòsà pẹ̀lú èmi ọlọ́run ọba fala tuti'huma má tẹ̀lé wọn bí èyí ni o ó tún wá sọ fún wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé a ní tẹ́ni ń ṣe yìí ọba tó dá yín tó dá èmi kò fẹ́ èèyàn máa yá mi anabi sallallahu alayhi wa sallam anabi ni la ta'ata li makhluq fi ma'siyati al-khaliq kò sí ìtẹ̀lé fẹ́ni adá láti fi ṣe ọba tó dẹ́dà ẹlẹ́kẹta ihtiramuhuma ọmọ sàkúnlé kan ìmọ̀ pọ́n bàbá rẹ àti ìyá rẹ lé ọlọ́mọba láti sọ oníbàlá atakú ìkòsé ìfẹsẹ̀jálẹ̀ nǹkan tó kéré jù tínú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó fi bàjẹ́ ọlọ́run bá ní má sọ sí wọn o wàlẹ́ àtàní haruhuma má sì jágbe má wọn má jágbe má wọn má jágbe má bàbá rẹ̀ àti ìyá rẹ̀ o ọlọ́run bá aláǹsọ bẹ́ẹ̀ nínú alukur'an ó ní wàkúlù lahuma qawlan karima ọ̀rọ̀ àpọ́nlé ni wọ́n máa sọ sí wọn wàhfidì lahuma janaha dhulli minar rahma ọlọ́run bá ní la tatakabbari alayhima bó ṣe wù kọ́ lọ́run kí ọ tó olówó ọ̀kọ́lé wọn ni mdb wọ́n fi ọ̀hẹ́ di gbogbo iléeṣẹ́ ńlá bàbá rẹ àti ìyá rẹ tí wọ́n bá ti ń bọ̀ ọ̀ràn yẹn ní kọ́ gbẹrù lérí wọn láti tàkà bàrẹ̀ má ṣe gbéraga sí bàbá wọn àti wọn o wọ́n kọjá gbogbo kò wù kó dé Abu Hurairah radiyallahu ta'ala anhu ó pàdé arákùnrin kan ó wá rí bàbá kan mi ní rìn lẹ́yìn mi jẹ́ kí n sọ ohun tó fi ṣerére fún ọ láyé tó wáyé torí bàbá rẹ ni láàtẹ̀dẹ̀ ọ̀hù láàtẹ̀dẹ̀ ọ̀hù bísímì má là kọ́ ọmọ lérí láyé o má là kọ́ ọmọ bàbá elérí o wọ́n lè àtẹ̀jìlẹ̀ sọ́kọ̀bìlà bẹ́ẹ̀ bá jọ lọ bìkan tẹ́ fẹ́ jòkó má jòkó síwájú ẹ o bàbá rẹ ní ọkọ̀ jòkó ìyá ẹ̀ ní ọkọ̀ jòkó kó tó jòkó àga ọ̀gá rẹ ni o márùn níwájú ọ̀gá o márùn níwájú rẹ o ẹ̀yìn rẹ lọ́ọ́ máa rìn àwọn àlùfáà ní àfi tó bá jẹ́ pé èèyàn fẹ́ mú nǹkan tí ó sì yá àwọn àti bàbá òun ní sùtá èèyàn fẹ́ mú nǹkan yẹn kúrò lójú ọ̀nà ìyẹn ló lè múyàn ìyẹn ló lè múyàn bọ́ síwájú bàbá àtìyá bí máa ń bọ̀ wá ọmọ ẹgbẹ̀rún lọ́wọ́ rẹ̀ àmọ́ má fẹ́rí kalẹ̀ fún má rò kú fún láyàtọ̀ sí jùdù nílùú mi kan àṣà tí wọn ní pé wọn máa fẹ́ kí àwọn òbí wọn wọn máa fẹ́rí kalẹ̀ aláàtọ̀ sì jújì láà má fẹ́rí kalẹ̀ fún bàbá o má fọ́n kí o má pàṣà yín o wàlá àtàrí káàdá má rù fún bàbá rẹ o wàlá àtàrí hànìlá má tẹ̀ fún bàbá rẹ nítorí pé àlá nìkan lónìí gbogbo àwọn èèyàn àlá lónìí gbogbo táǹkà yìí àṣà àlùkọ̀ọ̀kan ni àṣà tí ń bí ni ká kúnlẹ̀ àṣà tí ń bí ni ká tẹ̀ eléyìí náà àlá lónìí ìbáraẹ̀dá ẹlẹ́ẹ̀kẹrin nínú tá a máa ṣe fún wọn anáfàkàtọ̀ àlẹ́yìn a máa náwó lé wọn lérí ṣe é rí owó níná lé òbí ẹni wọ́n yà wájibà àwọn afáwa ní ọ̀ràn yẹn ni kì í ṣe mustahabu rárá pé tá a bá fẹ́ kọ́ ọ̀ràn yẹn ni torí pé ń jọ́ tí wọ́n náà ń gbowó lọ́wọ́ wọn kì í ṣe tí wọ́n bá fẹ́ bọ́ ọ bá ti náwó báyìí náà wọ́n máa fún ọ bọ́ ọ bá ti ń bọ̀ láti skul báyìí náà ni wọ́n sì máa fún ọ lówó bọ́ ọ bá ti béèrè owó òwe wọ́n sì máa fún ọ bó o béèrè owó skul fees ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa fún ọ bó ṣe jọ́ra àyàn lérí tí wọ́n ń gbà wọn bẹ́ẹ̀ náà lọ́jọ́ra àyàn lérí ìwọ náà àwọn nǹkan tó máa wá ṣe fún bàbá rẹ jàmá mùsùlùmí àwọn àlùfáà wa ní asákàtì ọ gbalẹ̀ fún bàbá rẹ àbí kọ́ kọ́lé fún ọ máa fún bàbá rẹ lóúnjẹ sórí oúnjẹ òun bóúnjẹ tiẹ̀ náà ṣe jọ́ra àyàn nígbà nígbà àkọ́kọ́ òun bẹ́ẹ̀ náà lóúnjẹ bàbá ń jọ́ra àyàn fún bẹ́ẹ̀ náà aṣọ jọ́ra àyàn fún oògùn ọjọ́ ra yàn fún gbogbo ń ta kàálẹ̀ yìí náà wọ́n ti ṣe fún wọn náà kọjá àwọn àlùfáà ni wáyà tá a kàdùn tàbí àmàlà nígbà tí ó wà tún nípọn jù tí ìnáwó lé òbí lérí tí ó nípọn jù tí ó tún dọ́nà yẹn jù nǹkan àná mọ̀tò ajá yìí ìgbà tó bá dé pé wọ́n ní bùkátà bùkátà wọn wọ́n ní bùkátà sí àwọn fàkẹrẹ ni nígbà tó jẹ́ pé wọ́n ya tálíkà kò sí owó lọ́wọ́ wọn ó tún wá kan pa tí wọ́n bá ti kú lẹ́nu iṣẹ́ àbí wọ́n ti dàgbà látara pé àárẹ̀ ti dé àbí ogbó ti dé wọ́n nígbà yìí ó tún wá ṣe pàtàkì fún wọn ọmọ kọ́ ọ máa gbà pé bọ́ọ̀ bá ti ń yọ owó oúnjẹ àwọn ọmọ rẹ àti ìyàwó rẹ kọ́ ọ máa yọ ti bàbá rẹ àti ìyá rẹ sẹ́gbẹ̀ẹ́ kan nítorí pé o ti di ọ̀ràn yàn lérí rẹ gbogbo owó tó ọ̀nà pátá ìwọ náà kọ́ padà fún wọn alìjẹsà olùsàn ilẹ̀ ìsàn bẹ́ẹ̀ bá ṣe rere lẹ́yọ kọ́gbà má fa burú mọ́ ìrọ́pò dáadáa bàbá àti yìí ẹ̀yọ́ máa yá mi àwọn àlùfáà wa wọn làwọn ọ̀nà tá a gbà fowó ránṣẹ́ á fún bàbá á lọ lè fún á kó o lọ́wọ́ bọ́nà rẹ bá jì á wá àkàtúntàn bàtà sẹ́ndì owó náà sí i àwọn àlùfáà wọ́n ní bàbá wa rí àkànnàbà tá fẹ́ lò wọn ní fúnra ara rẹ lọ ìdíkọ̀ lè fún wọn ní owó pé dírẹ́fà dákun bọ́ bá délé bá mi fún yá mi tọ́ bá délé bá mi fún bàbá mi bó ṣe kówó tó kò sówó kan tó kéré àgbàlagbà five hundred naira ló kéré ju bàbá fún bàbá àtìyá tó fẹ́ ránṣẹ́ sí bàbá náà gba five hundred naira báyìí tó gba báyìí kò ní sépèlé ọ owó lè tó bùkátà àdúrà ṣe kéré tó one thousand yìí kéré two thousand yìí kéré gbogbo bó ṣe wù kọ́lọ́hún kí ọ tó ni kò ṣe ná tó bó ṣe wù kọ́lọ́hún kí ọ ma bẹ́ẹ̀ náà ni kò ṣe ná ma bàbá rẹ ọgbọ́dọ̀ má jẹun àárọ̀ ìyá rẹ ọgbọ́dọ̀ má jẹun ọ̀sán bàbá rẹ àti ìyá rẹ ọgbọ́dọ̀ má jẹun alẹ́ torí pé wọ́n ti fún ọ náà lówó oúnjẹ àárọ̀ ọ̀fọ̀n lóúnjẹ ọ̀sán ọ̀fọ̀n lóúnjẹ alẹ́ má dájú wọn nígbà tí wọ́n bá jẹun rẹ nígbà tí wọ́n nígbà tí wọ́n nírun funfun lérí ìgbà wo ló tún kù tí wọ́n fẹ́ jẹun rẹ wọ́n fi irun dúdú wọ́n fẹ́ràn dúdú wọn ṣe wàhálà tó tún dáa ká tó máa fẹ́ràn funfun ká tó máa fi kiri ọjà káàkiri ìyá rẹ̀ ń kiri ọjà ìyá rẹ̀ ń kiri ọjà pẹ̀lú irun funfun ìyá ẹlòmí ń gba báárà ọmọ sì ń bẹ lẹ́kọ̀ọ́ o ti kọ́lé kìíní kọ́lé kejì ah, ọlọ́run ò mọ̀já sórí ibú ìbádàlá ẹ̀yìn orísun ọlọ́run ìbádàlá ẹ̀yìn orísun ọlọ́run kọ́dà tí bàbá rẹ̀ bá jẹ́ olówó jàmá mùsùlùmí tó yá lówó àníyàn kó bùn ní ọ̀dà ọba wa fún ọ déédéé bí ọba sì fún ọ òfin súnmọ́ lọ́nà arákùnrin kan ó lè bá òdi sálà muhammad sallam ó ní bàbá ṣáka àbáwí la rasul ó ní bàbá mi jẹ mí lówó rẹ ànábì ọ ànábì ní baba rẹ jọ lówó lẹ́pẹ́ bàbá náà wà nígbà bàbá dé ànábì ní ta ló jẹyàn lówó ó ní bàbá yìí ta ni wọ́n jẹ lówó ó lè mí náà wọ́n jẹ lówó bó ni ẹni yìí ṣe jẹ bó lẹni yìí ṣe jẹ ó ní bàbá mi bó ni wọ́n jẹ sí ó lè mí lọ́mọ ẹ̀ bàbá rẹ̀ ọwọ́ mẹ́jọ ìwà kọ́ jẹ́ olówó ọ̀sẹ̀ fẹ́ gbowó náà túláàsì anábì ní anta wà máàlù kàlẹ́ àbíkì anábì ní àtọwọ́ àtiwọ́ o bàbá rẹ lẹ́lẹ̀ yìí méjèèjì bàbá rẹ ló ní mílíọ̀n rẹ bàbá rẹ ló ní ilé tó kọ́ bàbá rẹ ló ní mọ́tò tó ra bàbá rẹ wá oníkà máa fàkàdà gbé bàbá rẹ káàkiri ó gbé mọ́tò fún ìyàwó rẹ ó gbé mọ́tò fáwọn ọmọ rẹ bàbá rẹ ń gá mọ́tò òní mọ́tò ò bàbá mọ́tò àti mọ́tò àti ilé àti gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá bí ọ sóde gbogbo tó ní gbogbo ntọ́ bá ní bàbá ẹ lónìí o bí bàbá rẹ bá ní fún ọ ní kankan kí ni ọ̀rọ̀ máa dùn ní o bí bàbá ṣe béèrè ẹ kọ́lọ́ máa jà ṣe rí ibú lára àwọn òbí wa o ẹlẹ́ẹ̀karùn ti máa mú bí àfìyà ti fi máa ká máa ṣe àkọlé kan pẹ̀lú àlàáfíà àwọn òbí wa méjèèjì ah ẹ̀yọ́ màyá mi gẹ́gẹ́ bá àwọn náà ṣe ṣe àkọlé kan lérí àlàáfíà tiwa náà nígbà tá à ń bẹ bí bàbá mú wa àwọn náà ti níbà bí malaria bá kọlù wa àwọn náà ń sàárẹ̀ ẹ bí bàbá yìí bá wá dàgbà ó di ọ̀ràn àyàn kan sàkólé kan lérí àlàáfíà rẹ̀ rúwì àsùfìyàn rúwì àsùfìyàn thawri afáwà sùfìyàn thawri wọ́n gbẹ̀gbà wá ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ wọn ó anna muhammad abuna alhanifiya ọlọ́kan nínú àwọn ẹni rẹ̀ muhammad bun alhanifiya ni wọ́n ń korúkọ ẹ̀ ó ní ibi ó sàkólé kan ìyá ẹ̀ dé nípa àlàáfíà ìyá ẹ̀ yugasidu rasa umihi bil khatma wa yumashitu a ó bá ti jí láàrọ̀ báyìí yọmọ lọlẹ wo irun màmá rẹ̀ pé ṣé irun màmá wọn dọ̀tí fún rẹ̀ ni wọn fọrùn yá ẹ fún rẹ̀ òun náà ni ó tún fi kírímù ra irun yá ẹ fún rẹ̀ ni ó tún ya irun yá ẹ yọmọ wá sàkúnlé kan wíwẹ̀ wọn yọmọ sàkúnlé kan oògùn wọn ẹyọmọ ya mi ẹfọ oògùn ránṣẹ́ sáwọn òbí yín tá ti dàgbà ìyá rẹ̀ lè rìn mọ́ ó nídìí oògùn bàbá rẹ̀ ò lè rìn dáadáa mọ́ ó nídìí oògùn ṣe àmọ́ gbogbo ń tà ń lóhun bí ń ṣe máa ń gbó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ lára náà máa ń gbó ara wọn ti gbó wọn ti dàgbà àgbà ti dé ẹni tí wọn ti pé bàbá rẹ bá ń lo oògùn ní ó ti dọ̀ra yàn lérí ẹ̀ oògùn lóṣooṣù ó ti dọ̀ra yàn lérí ẹ̀ bàbá rẹ fẹ́ ṣe medical check up ó dọ̀ra yàn kó gbé lọ báwọn náà ṣe ń gbé ọ lọ́ngbà tó wà kékeré nù bó bá rí ọ lẹ́nu ó gbé ọ lọ hospital bó bá rí ọ ó gbé lọ clinic ah àsìkò tí wọn náà dé bọ́ọ̀ bá sa àkólé kan àlàáfíà wọn àlìjáná dé wọ̀ ìyọnu ọlọ́run bá dé wọ wọ́n bá jẹ́ kí bàbá rẹ bá wí wọ́nranwọ́nran ní tí ọ̀rọ̀ rẹ ọba ń táyé ń sọ mu tí ọba mu ò ní lọlé wà gúnlẹ̀ mí kan yìí tó sì ní pé wà lọlé báwọn afa sunna kí wọ́n bọ́ ṣe rúkìá fún rúkìá yìí ònú màlìjànú burúkú tó bá gbọ́ àwọn àgbàlagbà nì nígbà mí àjànú máa rọ́ọ̀lù wọn àdúrà yìí òun lọ́lọ́run ṣe sábàbí tí àárẹ̀ yóò fi kú lára wọn ọmọ gbìyànjú ọmọ wẹ̀ wọn tí wọ́n bá dàgbà mílíọ̀nì àníọ́ md ọ́fíìsì ni ọ́ mílíọ̀nìyà md kọ́mpìnì ẹ fún rẹ ló gbé ìyá yìí láàárọ̀ tó lọ lè wẹ̀ ẹ́ bó náà sì ń wẹ̀ ọ́nà fún rẹ ló gbé ìyá rẹ ló gbé lọ tọ́lẹ́tì tí ọba lè dá lọ mọ́ kó máa sọ fún bàbá rẹ àti ìyá yìí pé mo ní kẹ́ ẹ máa flush tẹ́ bá ti lo tọ́lẹ́tì tán ta ló ń jágbe mọ́ sí wọ́n ló ń flush nígbà tó wà kékeré báwọn ni wọ́n flush ẹ̀ ìwọ náà máa flush ẹ̀ ń sinmi inú rẹ máa dùn kó ń sin lọ́hùn tó bá ti ń fọṣọ rẹ̀ tó ń fọ ọ̀ndàwíà rẹ̀ inú rẹ máa dùn kó ń sin lọ́hùn àwọn àlùfáà wa wọ́n ní arákùnrin kan nínú àwọn àgbàlagbà ní Saudi Arabia ọlọ́ọ̀ni ọ̀rọ̀ mọ́tọ́ wọn lọ́rẹ̀ wọn ní bàbá yẹn ní òun dúpẹ́ fọlọ́run pé òun láti bọ̀ tán dáadáa ó nígbà tọ́rẹ̀ òun òun sì lu ọdún kan ní hospital ó ní àwọn ọmọ àwọn ọkùnrin àtobìnrin tóun bí ó lóun wọn ò wá jíjọ́ kan kó wọn mọ́rin kan lẹ́gbẹ̀ẹ́ òun bọ́kàn bá lọ láàárọ̀ ọ̀kan lọ lọ́sàn bọ́kàn bá lọ lọ́sàn ọ̀kan lọ lálẹ́ àwọn ọmọ yìí wọ́n wá wọ́n wá lọ wọ́n ń bọ̀ lórí ibi ọdún kan ni bàbá wọn fi sàárẹ̀ lọ síbítù ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn nǹkan tí a máa fi ṣe dáadáa sáwọn òbí wa yára tó hàn a máa lọ lébẹ̀ wọ́n wò ẹlòmíín fowó ránṣẹ́ lóòótọ́ ẹ a sì máa ṣàkólẹ́kàn pẹ̀lú ìnáwó fáwọn òbí ẹ̀ àmọ́ bàbá ẹ̀ tìyẹ́ ìtìrí gbẹ̀yìn sí yóò fẹ́ tọdún mẹ́wàá ológun ọdún wa ọlọ́dún mẹ́ta ọlọ́dún méjì ọlọ́dún kan ló pè wọ́n fẹ́ lọlé bàbá rẹ̀ àtìyá rẹ̀ gbọ́dọ̀ máa fojú kàn wọ́n nínú nǹkan tí ó máa dùn wọ́n nínú ni ká máa fojú kàn ọ́ ọmọ ọ̀rẹ́ rẹ̀ wálé ọmọ ẹ̀gbọ́n rẹ̀ wálé wọ́ ọ lọ́lé kọ́ ọ máa lọ lè yọjú sí bàbá rẹ̀ àtìyá rẹ̀ bó ṣe kí àsìkò rẹ̀ ọ́ há tó ó wà nínú nǹkan tó máa fi ṣe dáadáa sí wọn torí pé inú wọn máa dùn tí wọn bá ń rí ọ wọn pè é bóyá tí ń fowó ránṣẹ́ eléyìí tó yàtọ̀ sówó eléyìí náà ọ̀ràn yẹn ní lérí ẹ̀ ká máa rí ọ torí ìwọ náà ọ gbọ́dọ̀ má rí wọn nígbà tó wà kékeré àwọn àlùfáà ní láwọn àsìkò kọ̀ọ̀kan láti yọjú bá wá fẹ́ nira àlè ètò sọ́ọ̀lù kọ́ ọ máa pè wọ́n lérí fóònù kọ́ ọmọ pè wọ́n salamu alaykum wa rahmatulah mama ẹ káàárọ̀ o mo ní bèrè àlàáfíà yín náà ó bá tún fẹ́ sùn lálẹ́ ó tún pe bàbá rẹ̀ àtìyá yẹ salamu alaykum wa rahmatulah bàbá mo ní bèrè àlàáfíà yín náà ni o bóò ni sẹ́ẹ̀tì lògùn yín ọlọ́run jìwà dáadáa o lójoojúmọ́ lọ́ọ̀rọ̀ àyàn kọ́ ọmọ pè wọ́n lẹ́rí fóònù lójoojúmọ́ lọ́ọ̀mọ pè wọ́n lọ́ọ̀mọ bèrè àlàáfíà wọn bí wọ́n ní nínú àwọn nǹkan tí ó tún di ọ̀ranyàn fún wa tá a máa fi ṣe dáadáa sáwọn ìyá wa àti bàbá wa qada'u hajatihima wa khidmatuhuma ká máa bí àbùkátà wọn gbogbo tí wọ́n bá ti fẹ́ tí wọ́n bá ti sọ fún wa ká máa sáré ṣe ká máa ṣe khidima fún wọn khidima wọ́n ní tọ́ọ̀ bá bí àbùkátà bàbá rẹ̀ sọ́mọ lẹ́kẹ̀jì ní ó bí àbùkátà bàbá rẹ̀ gbogbo bàbá kọ̀ọ̀kan lọ́lọ́mọ ti tiẹ̀ gbogbo ọmọ kọ̀ọ̀kan ló bàbá ti tiẹ̀ wọn náà lọ́mọ bàbá ti tiẹ̀ bùkátà bàbá rẹ̀ ọ̀ranyàn ni kọ́ ọmọ wa bíyà rẹ̀ wọ́n ní arákùnrin kan ọlọ́dẹ bá Umar bin Khattab ó ní ìnàlẹ̀ umma ó ní mo ní ìyá kan balaga mini alkibar ìyá náà ti darúgbó jọkújọkú la taqdi hajataha illa wa dhahri matiyatun lah bàbá eh, ìyá tá a wí ìyá tá a wí kò lè dábò káàtà kan bíyá àfi kọjá pé yín kàn sẹ́yìn bó bá fẹ́ lọ lè kí ọ̀rẹ́ rẹ̀ èmi ní kàn lọ ìyá yìí tó fẹ́ wọ tọ́lẹ̀tì èmi ní kàn lọ tó fẹ́ lọ lè jẹun bìkan èmi ní kàn lọ bó fẹ́ lọ bìkan èmi ní kàn lọ hali àdáyìtò haqqaha ṣé mo ti ṣe gbogbo ìwọ̀ tó yẹ kí n ṣe lérí ẹ̀ kọ́ọ̀dà dáa Umar ibn Khattab wá wo ọmọ yìí títí báyìí ọ̀hún pọ̀n ọ̀hún pọ̀n láà eléyìí ò tí ì tó nǹkan kan nínú tí yà ń ṣe fún kọ́ọ̀dà arákùnrin yẹn wá sọ pé alaysa qad hamaltuhu ala zahari ẹ̀yìn ìmọ̀ máa ń pọ̀n ní sẹ́yìn àgbàlagbà ìmọ̀ ń pọ̀n káàkiri òun náà ti ṣerú ẹ̀ fún wọn náà rí òun náà máa ń pọ̀ wọn náà káàkiri nígbà tó wà ní kékeré àmọ́ yàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin méjèèjì ni pé wàyí yàtọ̀ tà nàbà kọ́ ìgbà tó ń pọ̀ ọ́ tó bá ṣíjú wọ̀ lẹ́yìn ìgbà tó ń pọ̀ yẹn tó ní abẹ́ ní ń gbèrò kọ́lọ̀ ń jẹ́mi ogun wà á tàtà sùn náà àmọ́ umaru ni ó yàtọ̀ síra wọn. qala rajulun li abdullahi ibn umar qala rajulun li abdullahi ibn umar alákùnrin kan wá sọ fún abdullahi ibn umar ó ní hamaltu ummi ala raqabati min kharasani hatta qadaytu biha alimanasika atarani jazaituha ó ní láti kharasan ìlú yìí ó tàbújá sí kò ó lóun pọn ìyá àwọn òun gbé ìyá àwọn ní kọ́kọ́ lọ́rùn òun gbé ìyá àwọn kọ́rùn-ún nígbà tí yasa ń sọ pé òun fẹ́ ṣe hajj òun fẹ́ ṣe hajj òun fẹ́ ṣe hajj òun wá gbéyà náà kọrùn láti Kharasan lọ sí Mẹ́kà òun wá gbéyà náà kọrùn tóun fi lọ Musdalifa tóun fi làràfà tóun fi jùkọ gbogbo ṣe hajj pátá gbogbo tàwáfù òun gbéyà kọrùn jazaituha ó ní ìwà Abdullahi bin Umar ó ní sọ wọ́n gbogbo ohun tí ìyá òun ṣe fún mi èmi náà ti ṣe ìlọ́kọ̀ fún padà kọ́ọ̀lì Abdullahi bin Umar ní lẹ́à ó rí nǹkan kan ṣe o wàhálà tọ̀lẹ̀kọ́tàn mí ń tọ̀lẹ̀kọ́ ti hà gbogbo wàhálà tó ṣe yí pátá bọ́nà sí jìn tó bí wàhálà yín sì pọ̀ tó kò tí ì ṣe déédéé gbíngbin ẹyọ kan tó gbin nígbà tó fẹ́ bí ọ nígbà tí ń rọbí kì í ṣe déédéé torí pé ìgbà tí ń rọbí ni bóyá yóò yè bóyá yóò kú gbogbo wàhálà tó ló ṣe ni kò tó gbíngbin ẹyọ kan nínú gbíngbin tíyà rẹ gbin kó tó bí ọ. ẹyọ màyà mi ọmọ àtijọ́ tí bàbá rẹ̀ àtìyá rẹ̀ ti sọ fún òun fẹ́ lọ Mákà òun fẹ́ lọ Mákà owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ó bá ti parí bísínẹ́sì kan ó tún bẹ̀rẹ̀ míì ìyá rẹ̀ ń sunkún Mákà bàbá rẹ̀ ń sunkún Mákà àwọn àlọ́ lè náwó fáwọn eléré náwó fáwọn onífújì òṣòwò ló fò tọ́ gbogbo ẹ̀dọ́dọ̀ ọlọ́run o xidima tó fún ma ọ máa ṣe xidima fún wọn ẹ̀ máa ń tẹ́gbẹ̀ẹ́ kéèyàn fira rẹ̀ lẹ̀ pé ìyá mi bàbá mi mo wà fún yín mo ti gbaṣẹ́ lọ́fíìsì yín gbogbo tẹ bá fẹ́ ràn mí pátá ẹ̀ máa ràn mí ẹ fẹ́ fọṣọ ni mo ṣe tán ẹ fẹ́ lọṣọ ni mo ṣe tán ẹ fẹ́ wẹ̀ ni mo ṣe tán àti pamẹ́ fún yín mo ti fọ tọ́lẹ̀tì yín mo ti tẹ́ ibùsùn yín mo ti gbá gbogbo fàrándà yín mo ti gbá gbogbo inú yàrá yín ẹ fẹ́ ràn mí lómi mo ti ṣe tán àtúnmí ọtí ìtàn ẹ fẹ́ ràn mí lóúnjẹ òṣèlú àti ilẹ̀ ìbá yín rà inú rẹ̀ máa dùn bọ́ bá ṣe lọ ń bọ̀ wọ́n pè é wọ́n ti jáde polytechnic àbí wọ́n ti jáde university àbí wọ́n ní àbí ìwọ ti di professor ẹ̀yọ́ máa yá mi wọ́n pe arákùnrin kan nínú àwọn àwọn ẹni rẹ̀ wọ́n pe arákùnrin kan nínú àwọn ẹni rẹ̀ ní zọ̀bùyánà sáwùrì náà àwọn afágbà alladhi kana yusafiru bi ummihi ila Makkah òun àti yáà rẹ̀ wọ́n jọ lọ Makkah yàrá òun fẹ́ lọ Makkah wọn àjọ ń lọ maka wọn àtìyá ẹ̀ omi tí wọ́n gbé lọ́wọ́ omi ti tán fa àtọ̀ṣàtì umu. ìyá rẹ̀ bá bẹ̀rẹ̀ sí pariwo pé ògbẹ́ngbẹ́mí orú mú mi ògbẹ́ngbẹ́mí orú mú mi àbáwá gbọ̀ngbẹ́yà ó wá bẹ̀rẹ̀ sí wọ omi káàkiri gbogbo abúlé yẹn kò rómi wọ́n làwọn náà lómi bì á lómi á ìyá àwọn fẹ́ mú mi ìyá àwọn nídìí omi ìyá àwọn fẹ́ wẹ̀ òrùn ti mú òrùn ti payá gbọ̀ngbẹ́yà ni wọ́n lọ lè rẹ́ǹtì jígà tí wọ́n fi ń gbẹ́ kànga rọ̀bùyáàni wá béèrè lọ́wọ́ àwọn ará abúlé pé dákun ẹgbàá mi láàyè kí n gbẹ́ kànga mi wọ́n làwọn bọ̀ láàyè ó wá gbẹ́ kànga fún yẹ́ mi lọ́hùn nígbà tí omi wá yọ nínú kànga ó wá bomi fún yẹ́ mu ó wá bomi tíya rẹ̀ tí ó fi wẹ̀ wọ́n wá rọmi sínú àwọn tí wọ́n kó àwọn nǹkan tí wọ́n kó lọ́wọ́ wọ́n wá ń bá rìn àjò lọ ó gbẹ́ kànga nítorí ìyá rẹ̀ ìyá tiẹ̀ ló ní kọ́ bá wọn pọnmi wá lòún mú di wàhálà sí wọn lọ́rùn ẹ ta ló wà ń bẹ̀ wọn tí wọ́n bá ti rí ọ wọn ní ma tí wọ́n sọ mọ́ torí wọn tí wọ́n bò ní jíṣẹ́ wọn náà sì wọ́n alùbáríkà lọ́dọ̀ ọlọ́ ẹlòmíín tó bá ti ti darí yunifásitì báyìí ó ti di ọ̀nà sáwọn òbí ẹ lọ́rùn nù bàbá rẹ̀ yóò máa fa mi yóò máa fa mi ó ní dáàdì wa láìkì wa gan bàbá yẹn láìkì wa gan onímọ̀ bàbá pọn mi yóò jòkó yóò máa ka novel yóò máa kàwé lókè ìyá rẹ̀ ó sì máa lọ lè fi báàfù pọn mi ànímọ́ mi mi àwọn lọ́fọ̀ wa gan èyí kọ́dà màmá ni màá bá wa pọn mi nínú ẹ̀ òní àdúrà òláhùn ká máa ṣàdúrà fáwọn bàbá yàtì yáyì ọlọ́run wa kúrọ́ bíi hamuma ọlọ́run ọba ní ẹ máa sọ pé èmi ọlọ́run ọba kì í bá yín kẹ́ wọn kàmá rọ́báyà ní sọ́gun rọ gẹ́gẹ́ báwọn náà ṣe tọ́ yín gbà kékeré nínú àwọn nǹkan táwọn ṣe fáwọn òbí wa àtọ̀sùbẹ́ ètí wọ́n ń pè bẹ́ẹ̀ ni pé ká máa jí lọ lè kí ìyá wa láàárọ̀ bóyá wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ àbí wọ́n wá bá yín lálejò bọ́ bá ti jí báyìí lẹ́yìn ìgbà tó bá ti kírun tán ó lè lè kí ìyá rẹ̀ níbi tó wà ó lè kí bàbá rẹ̀ eléyàbò rẹ̀ rà máa ṣe dáadáa nínú àwọn sahaba mọ̀ṣáwàrà tó hùmà lára ẹ̀ náà tún ní ká máa gbàmọ̀ràn pẹ̀lú wọn ká máa ṣèmọ̀ràn pẹ̀lú wọn ẹ má máa fọ̀rọ̀ rẹ pamọ́ fún bàbá rẹ àtìyá rẹ ọ̀fẹ́ sí nǹkan nílé kẹta ni bàbá rẹ àtìyá rẹ tí wọ́n ń gbọ́ ọkọlẹ̀ òjò gbọ́ ọ̀rọ̀ mọ́tò òjò mà òun pé àwọn bàbá wọn àwọn bá ti mọ̀ pé ń dá fún yẹn nísìnyí wọ́n máa yẹn láàmú ni ó dá ilà pé kọ́ máa fi ọ̀rọ̀ lọ bàbá rẹ àtìyá rẹ inú wọn máa dùn pé ọkà wọn sí ọ máa jòkó àwọn àlùfáà ní ìmọ̀ ń dùn máwọn òbí púpọ̀ nínú ẹ̀ asọ́bùrù àdàmà yàkùrà òlìbù mímọ̀ yẹ́sùtùrù mi nìhùmà ọmọ wa ṣe sùúrù lérí gbogbo ohun tàtà ọ̀dọ̀ àwọn òbí náà wá ó ṣe sùúrù especially tí bàbá mi bá ti dàgbà tó ti darúgbó torí wọ́n dọ̀ méèké ni wọ́n máa wá wọ àwọn àwà kan tí yóò fẹ́ tán sùúrù òwò tí wàá mọ̀ pé o ti gbaṣẹ́ òwò tí wàá mọ̀ pé òun ní pẹ́ ọmọ wa ṣe sùúrù bóyá wọn kà ó sí nígbà tí wọn náà wà kékeré àbí wọn náwó lé ọ lérí àbí wọn dààmú lérí rẹ àbí wọn pa ọ tì wò ní ráró wò ní ráró ẹ̀yìn ráró àbí wọn lé òbí mi lé òbí mi láṣejù òbí mi lójú kòkòrò òbí mi ní wàhálà kọ ìjà ní ọmọ wa farabalẹ̀ ọmọ ṣe sùúrù ọmọ pé bó ṣe ń ṣe sùúrù lérí àwẹ̀ tó ń ṣe sùúrù lérí ìrun wákàtí márùn bẹ́ẹ̀ náà lọ́mọ àwọn àlùfáà wa ní ẹ̀ẹ́dẹ́ àwọn òbí méjèèjì yìí àwọn méjèèjì lọ́lọ́run pàṣẹ kàṣẹ dáadáa sí àmọ́ tìyá tún nípa tìyá tún gbọ́dọ̀ ju ti bàbá lọ al-um ìyá rẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ wà má àdìrá kàmàl um ọmọ ẹni tí ń jẹ́ ìyá rẹ̀ fún màmá àdìrá kàmàl um ó ká ṣàlàyé ẹni tí ń jẹ́ ìyá rẹ̀ fún sórí ya dáadáa tiẹ̀ gbọ́dọ̀ tún lékún ọmọ tí àwọn ìyá yìí ṣe ọmọ táwọn ìyá yìí ló lóyún rẹ̀ níjọ́ ó ti dúró sínú ẹ̀ báyìí tó ti gbà pé òun lóyún rẹ̀ ló ti bẹ̀rẹ̀ wàhálà ló ti bẹ̀rẹ̀ àárẹ̀ ìyá yìí wá ṣe wàhálà fáá títí lóṣù mẹ́sàn-án níjọ́ tó fẹ́ bí ọ bóyá bí ọjà sáyé bí ọjà sọ̀rùn ó gbìn ọ̀dààmú nítorí rẹ̀ yàtà wíyí tàhámàlàtà alàmàlàwọ́dà nígbà tí bímọ ó kó sí wàhálà yàtà wíyí tàhámàlàtà mọ̀ánátà àrùrọ̀dọ́à ó tún fún ọlọ́yàn ó fún ọlọ́yàn fọdún kan fọdún méjì gbogbo bí ó bá lọ yóò máa sáré bọ̀ nítorí rẹ̀ nítorí pé ara rẹ̀ òun náà ni oúnjẹ rẹ̀ wá ọyàn rẹ̀ náà sì lóúnjẹ rẹ̀ ìyá yóò máa jẹun tó dáa nítorí rẹ̀ yóò máa mú tó dáa nítorí rẹ̀ wa kanat khadimatan li waladiha yàtà wíì yóò ń rẹ́ńdà sáfíìsì rẹ̀ fún ọ yàtà wíì gbogbo ògbà lọ́wà fún ọ twenty four hours láti máa ṣe ń tọ́ bá fẹ́ fún ọ látàtà kọ́ zàrùn mi kọ́ dàrí òní yàgbẹ́ lẹ̀ kíyà náà kó lóun lè kó òní tọ̀ lẹ̀ sọ ọmọ iye ọdún tó fi tọ̀ sọ ọmọ iye ọdún tó fi yàgbẹ́ ara sọ ọmọ iye ọdún tó fi bì í kò séyìí tó kó ìyá rẹ nírira ní gbogbo ẹ̀ ìyá rẹ wá dàgbà yín wá ń bí ọ wá sákòlé bàbá rẹ dàgbà yín yàgbẹ́ sára ọmọ fọkọ ọmọ nù kó de pampasì fún kọ gbà pé òun sin lọ́nu ìyá yìí kò sígbà tí ò máa wẹ̀ ọ́ ó kéré parí ẹ̀mí ìjà bẹ́ẹ̀ mẹ́ta lójúmọ́ yọ wẹ̀ ọ́ láàárọ̀ yọ sàrà fún ọ lálẹ́ ẹlòmíì lu aṣọ mẹ́ta lójúmọ́ nígbà táwọn kékeré ebi wọn náà bí ma bó di báwọn ọmọ rẹ ṣe ń dọwọ láàmú bí wọn náà ṣe ń da bàbá rẹ àtìyá rẹ láàmú nígbà táwọn kékeré nù ọmọ mi lásọ mẹ́rin lójúmọ́ gbogbo aṣọ yìí ìyá yìí ni ó kó sódò ní ọ̀fọ̀ bọ́ ọba sùn lagun mẹ́fà bọ̀ tó jí lagun mẹ́wàá tíyà rẹ sùn lagun mẹ́sàn-án bọ̀ tí wọ́n bá ti jí lagun mẹ́wàá wọn ìyá rẹ jí náà ìyá ẹ̀ jí náà ìyá rẹ oṣù mọ́ nítorí wọn oṣù bó o ṣe ń ta àlọ́ wọn àlè kan náà gbogbo wàhálà ìyá yìí ah, ó yẹ kí ìyá náà jẹun rẹ o ẹ̀gbọ́ ẹ̀yọ́ mi ọlọ́run bá aláǹsọ pé ọwọ́ sọ́yìn sáànà bíi wálìdé yẹn sáànà ọlọ́run bá ní àti sàsọ́lẹ̀ àti kìlọ fọ́mọ èèyàn ìpèsè dáadáa sí ìyá àti bàbá o hamalatu ummu ọlọ́run wá yọ bàbá kú ó ní hamalatu ó ní ìyá ìyá ọmọ lóyún wàhánà ní wàhálà ọ̀bìsọ́ọ̀lù fi àmẹ́yìn ó fún lọ́yàn ó fún lọ́yàn ó dìde ọdún méjì anishkuri li ọlọ́run bá ní o gbọ́dọ̀ má dúpẹ́ fún mi wáliwá alídá ìka àtàwọn òbí rẹ méjèèjì ìlàyé alimasuir anishkuri li ọlọ́run ló gbọ́dọ̀ má dúpẹ́ fún mi wáliwá alídá ìka àti yára àti bàbá rẹ ìmá dúpẹ́ lẹ́nu nìkan kọ́ ìmá fi wà ìmá fàánú ìmá fi dúpẹ́ fún yàrá ìmọ̀ sànú ẹ̀ ọlọ́run bá ní kẹ́ ẹ dúpẹ́ fún mi kẹ́ ẹ sì dúpẹ́ fáwọn òbí yín méjèèjì ilé ayé ẹni máa sún yín o ọlọ́run lọ́wọ́ ọ̀dọ̀ mi lè ń bọ̀ o bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ wàá gbẹ̀sán dáadáa bẹ́ẹ̀ bá ra wọn láre tẹ pa wọ́n tì ẹ máa ẹ máa palẹ̀ máa yà ilé ayé ẹni máa sún yìí wọ́n padà daṣọ bò yín lérí mọ́lẹ̀ ẹ wàá jìyà àìṣe sáwọn yàyà àti bàbá yín jẹ́ àrọ́jùlọ ìlà rasulallah alọ́sọ́lá arákùnrin kan lọ́lẹ̀ bá níbi sọ́sọ́lá onílẹ̀ ànábì oníyà rasulallah onílẹ̀ òjíṣẹ́ ọlọ́run mọ́ni àhàkù náà sì sọ́hábàtì ó ní tí máa fi ṣe dáadáa láyé yìí ta ló yẹ ta là kọ́kọ́ ẹni tí mo lè ṣe dáadáa sí ní gbogbo àwọn tí wọ́n bẹ lérí ilẹ̀ ọlọ́ ànábì ní ummuka ànábì ní ìyá rẹ̀ your mother kọ́ọ̀dà fún màmá ni ó ní ta ló tún kù lẹ́yìn ìyá mi kọ́ọ̀dà ummuka ànábì ní ìyá yẹn náà ló tún kà kọ́ọ̀dà fún màmá ni ó ní ta ló tún kàn lẹ́yìn ìyá mi anabi ní kọ́ọ̀lẹ̀ ummuk anabi ní ìyá ẹ̀rọ ló tún kàn mẹ́ta lànàbí dákọ̀ yá anabi ní sọ́mà àbò lọ́sẹ̀ wàá kà bàbá rẹ̀ ó ní ta ló tún kàn anabi ní sọ́mà àbò lọ́sẹ̀ wàá kà bàbá rẹ̀ àjẹ́ pé àkọlé kan lérí ìyá ẹ̀yọ́ ọmọ ìyá mi ẹ má di àyàn rárẹ̀ o ẹ má di àyàn dààmú o ẹni bá da ayé ẹ̀ láàmú náà dààmú o ọlọ́mọdé àdàmú sàwáàbù bèrè lè wàlídé ẹ̀sán wo lọ́wọ́ àfẹni tí bá ń ṣe dáadáa sóbi ẹni òkú sí ti ọ̀lẹ́sàn àwọn àlùfáà ká ọ̀pọ̀ rẹpẹtẹ nínú ẹ̀ mahabbatullah wa ridha wọn lọ́lọ́wọ́ fẹ́ràn yẹn ọlọ́wọ́ yọ́nú sí yẹn rídọ̀ láyé rídọ̀ lè wàlídé nítorí pé bí òbí rẹ bá ti ń yọ́nú sí ọ ọlọ́run ti ń yọ́nú sí ọ náà bóbi rẹ bá ti ń rẹ́rìn adépinnu ọlọ́run dùn lọ́wọ́lọ́wọ́ sí ọ ẹlẹ́ẹ̀kejì kẹsàn-án tó rísíkì wà tó lè ọmọ rẹ ẹni tí máa ń ṣe dáadáa sí àrẹ àti bàbá rẹ̀ ọ̀nà ọmọ sí fún owó ọmọ ya fún ọ̀nà ọmọ la fún ẹ̀mí rọ́ṣìgùn ànábì lọ sọ bẹ́ẹ̀ owó ní máa sàráhù an yumadda lahu fi umri ẹni bá fẹ́ kó ẹ̀mí wọn gùn wa yuwassa'a lahu fi rizqi tó fẹ́ kó lọ́wọ́ bá wọn máa gbòòrò àrísìkí fóun wa yudfa'a anhu mitatu su tó sì ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn ọba kó mú ikú gbóná kó nu ayé òun falyattaqillaha ànábì ní kó bẹ̀rù ọlọ́hùn walyasil rahima kó sì máa da okùn ẹbí pọ̀ tawala kọ́kọ́ okùn ẹbí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹlẹ́kẹta at-tawassul bi birril walidain bílẹ̀ bá rọ́ bí yẹn bá wà ní sọ̀rọ̀ nínú àǹfààní máa ṣe dáadáa sí yẹn àti bàbá ẹni ìyá máa ṣe tawassul bi birril walidain dáadáa téèyàn ṣe síyà ẹni àti bàbá ẹni èèyàn máa fi bí ọlọ́run ọba pé wọ ọlọ́run wàhálà tí mo wà ń bẹ̀ yìí mọ́sá yọ ní kò bẹ̀. àdàbí sọ̀tà àwọn nǹkan tí wọ́n bọ́ sínú kòtò kan ní káwọn sinmi ní àpáta àtẹ́gùn gbé àpáta lọ́ba dé wọn mọ́ inú kòtò yẹn àwọn mẹ́ta ni wọ́n bẹ̀ ẹnìkíní òfìsẹ́ rẹ tó ṣe wípé wọn ṣàbòsí fún ẹnìkan tó ń bẹ̀ ń sẹ́ńjọ́ kan ẹnìkejì òun náà fi sẹ́ẹ̀rẹ̀ ó fi tọrọ wípé òun fẹ́ bá aláṣepọ̀ torí pé ebi ń pa ìyá ń jẹ òun padà wá sí mọ́ òun sì fún lówó òun náà fi bẹ́ lọ́wọ́ àpáta ń sí díẹ̀díẹ̀ ẹnì kẹta oníwọ̀ ọlọ́run ọba wọlá pé bàbá mi àti ìyá mi oníwọ̀ ọlọ́run ọba wọlá pé òbí mi níjọ́ kan wọ́n ní ebi ń pa wọn mo wá wọ oúnjẹ lọ ìgbà tí fìdí wọn ti sùn mo wá gbé oúnjẹ náà lọ́wọ́ báyìí títí tilẹ̀ fi ma wọ́n ń jí báyìí àwọn òbí méjèèjì ń jí báyìí òun gbé oúnjẹ síwájú wọn wọn ò fẹ́ jí wọn wọ́n jí báyìí wọ́n gbóúnjẹ síwájú wọn ni inú wọn wá dùn ọlọ́run wọlé àti mo sì ń jọ́nà mọ́sá yọ wá kó nu àpáta yìí àpáta bá sí kú o àjẹ́ pé nínú àwọn iṣẹ́ eré tá a máa fi ń bẹ lọ nígbà ṣòro ìmọ̀ ṣe dáadáa sí bàbá àti ìyá ni àmọ́ wọ́n ní í sìn tó bóyá lọ́nà ti ẹ̀yọ̀ kàbí méjì ẹ̀kún nìyà ń sun lójoojúmọ́ òní nǹkan nǹkan tó ṣe síwájú ọlọ́run ما barra والديه بره أبناؤه أو تبره أبناؤه ما barra والديه تبره أبناؤه gbogbo ẹni tí máa ń ṣe dáadáa sí bàbá àti ìyá ẹ̀ ọlọ́run bá rọ àwọn ọmọ tiẹ̀ náà nígbà tó bá dàgbà gbogbo ẹni tí máa ń ṣe dáadáa sí òbí rẹ̀ méjèèjì ọlọ́run ọ̀rọ̀ àwọn ọmọ tiẹ̀ náà tí wọ́n máa ṣe dáadáa sí nígbà tó ń abádàgbà. nínú àwọn ọ̀rẹ́ tọ́lọ́wọ́ ta nínú àwọn ẹ̀sán tí ó gbà òun náà ni pé ọlọ́run ọba yóò torí dáadáa nì lẹ́yìn ìgbà títí ń kírun ní o yóò ṣokùnfà akọwà àlìjánà anabi tó sọ láàyè ní oní àlìjánà tó tààtà àkàdá mi lòún mahat anabi àlìjánà tẹ̀ wá káàkiri ọ wà lábẹ́ gìgísẹ̀ àwọn ẹ̀yà yín àwọn ẹ̀yà yín ni ẹ sàkólé kan ẹ pa àwọn ẹ̀yà yín lé ẹ sì sinmi ọlọ́run látara bẹ́ ẹ wà àlìjánà ìyàtọ̀ olóṣìn ni olóṣìn tó lágbára lọ́dọ̀ ọkọ̀ kò lè wà nílé ìmáa ṣe àwọn ẹ̀yà àti bàbá ìmáa ṣe àwọn méjèèjì mínàlẹ́ kàbáyé àwọn àlùfáà wà ní tí ọba yíyọ ọmọ pé inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. wàhálà ni mustapha sallallahu alayhi wa sallam anabi tó wá sọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run kọ́ máa bá anabi anabi ala unabbi'ukum bi akbaril kaba'ir anabi ẹ̀ jí ń ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ ńlá fún yín ẹ̀bẹ̀ ìtàlẹ̀ anabi sọ kúlì náà bàlá ya rasulallah àwọn sọ abàlẹ̀ anabi sọ fún wa àkọ́kọ́ tá anabi kọ́ dáko anabi ní al-ishraku billah kéèyàn máa bọ́ lọ́wọ́ bá wórogún kéèyàn máa ṣẹbọ sọ́lọ́ wa uququl walidayn kéèyàn máa ṣẹ̀yà àyàn àti bàbá àyàn wa qatlun nafs kéèyàn máa pààyàn ẹ̀rí ọlọ́run ẹ̀rí ànábì gbé ká pààyàn ká ṣẹbọ ó gbé sínú kàtígórì ká ṣe aburú sí ìyá ẹni àti bàbá ẹni adé pé bí apààyàn ti jẹ́ criminal ìwọ tó ń pààyàn ẹ̀lẹ́kùn tó ń pa bàbá ẹ̀lẹ́kùn criminal ìwọ náà ẹni tí ń pààyàn àti wọ bákan náà lẹ́yìn méjèèjì lọ́dọ̀ ọlọ́run ẹni tó dẹ̀jẹ̀ ẹlẹ̀ amúrọ̀bà ayákìlá àtiwọ́ tí bàbá rẹ̀ àtìyá rẹ̀ sunkún látara ìwà abú tó ń wù sí wọn kàtígórì kan náà lẹ́wà àníwá al-uquq àwọn ọ̀nà tá a gbà ṣe bàbá wa tìyá wa ká lè sọ̀rọ̀ fún wọn lákọ̀ọ́kọ́ kọ́ọ̀lì ọ̀f ká máa sọ̀rọ̀ jáde lẹ́nu bó ṣe kó kéré tó. àbí kí ìyá wa àti bàbá wa ká máa rí inú àpẹ́ aláǹsì wa kí ni wọ́n máa bàjẹ́ nítorí bá ti bàyẹ̀ ẹ̀nu jẹ́ ó ti sẹ́lọ̀ ó ti sẹ́ bàbá àwọn tìyá wọn kí ni wọ́n máa ṣe ooo màmá ibẹ̀ ti rán mi lẹ́ẹ̀kan dáàdi ẹ pè mí padà ẹ pè mí padà mo sọ fún yín mo ní màá sẹ́ndì owó yẹn kí ni gbogbo yẹn sìn mú ọgbàgbé ah la ilaha illallah wọ́n ti sẹ́ bàbá wọn bàbá wọn wá gbé fóònù lọ́ba yọ máa wò pé ah, ọmọ mi náà ní jágbe mọ́ mi báyìí ọmọ tí mo bí tí mo tọ́ àwọn àlùfáà lọ́kàn kí yẹn máa kò ṣe kí yẹn máa ra yànṣẹ́ kí yẹn máa jànsẹ̀ mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ádámù tọ́ à ah, kí wọ́n ra yànṣẹ́ kí yẹn lè yàn lọ ẹlẹ́ẹ̀kẹta al-bukhl kí yẹn máa sa àwọn sí bàbá yẹn àti yá yẹn kọ́ máa béèrè owó lọ́wọ́ ẹni tó máa ń pè ní ìyá rẹ̀ nulẹ̀ ìyàwó rẹ̀ tó máa ń pè ní màdàmú kọ́ máa wá béèrè lọ́wọ́ rẹ̀ pé èló ni ká fún dádì èló ni ká fún mọ́mí ọwọ́ ìyàwó rẹ̀ ló ti máa béèrè tó máa fún bàbá rẹ̀ àtìyá rẹ̀ ìyàwó rẹ̀ bá ní àwọ̀ eléyìí ti pọ̀jù ẹ má fowó bá àgbàlagbà jẹ́ àwọn ará oko àwọn ará lókè owó bá ti pọ̀jù pírọ́blẹ́mù ni o wọn ò ní mọ̀ bí wọ́n ṣe ṣe o inú táwọn fi ṣe bàbá ẹni àtìyá ẹni òun náà ní kéèyàn fi bàbá ẹni ṣe yẹ̀yẹ́ èyí ń mọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kéèké ń dádì àwọn abu ẹ̀rìn mọ́mí ẹ wà bú ẹ̀rín especially tí wọ́n ti darúgbó torí wọ́n máa wọ àwọn àwàkan tó fọ́ ni ẹ máa wá gbìyànjú kẹ ẹ má fi wọ́n sí yẹ̀yẹ́ nínú kẹsì má fi wọ́n sí yẹ̀yẹ́ ta ẹsì má máa sípè láwọn òbí ẹni bá ń sípè láwọn òbí àbí ń bú òbí ẹ ànábì ní àná lọ́hùn máa láàánú wa lè léyìí ẹni bá sípè lé bàbá rẹ ọlọ́run ti sípè lé ẹni bá sípè lé yá ẹ ọlọ́run ti sípè lónà sábò abẹ́rọ́jùlẹ̀ fún sábà àbá wọn ní kọ́ ọmọ bú bàbá ẹnìkan kí wọ́n torí ẹ̀kú bàbá tiẹ̀ náà wọ́n ní obú baba rẹ̀ náà ni ẹ̀sẹ̀ kó obú baba rẹ̀ náà wọ́n kọ̀ kalẹ̀ fún torí bọ̀ bá bú bàbá yẹn nìkan wọn ò ní bú bàbá rẹ̀ nínú ẹ̀ kéèyàn máa yàn wọ́n lódì kéèyàn máa yàn wọ́n lódì kò ní èmi àti dádì ń jà lọ́wọ́ èmi àti mami àníkọ́ rẹ̀ òbí rẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ gbogbo wà tí máa wọ́n máa wára dání bọ́ bá ṣe tí ọ̀dà fún owó Ibo àwọn ni wọ́n jọ dá fún ọ látara àwọn ìgbọ́kùnbọ́ tẹ́ ẹ máa ń gbọ́ káàkiri lọ́dọ̀ àwọn àfa àtàwọn oṣẹ́ fún yín àtàwọn bàbá oní àwọn òràwọ̀ àníbi àwòdè yìí à kí ni ń ṣẹlẹ̀ láàrin ìwà àti bàbá rẹ̀ àti ìyá yẹn lónìí kankan ṣẹlẹ̀ à mẹ́wàá ń ṣẹlẹ̀ ọ̀nà tí ó là fún ọ yìí ìyá rẹ̀ ló ń bẹ ọ̀nà tí ó là fún ọ yìí bàbá rẹ̀ ló ń bẹ ọmọ yóò wá lọlé yọmọ lè bá yẹ jà ọmọ kan jáde ní yunifásitì náà àwọn yunifásitì sì wà lọ́dọ̀ wa ń bí ọdún kìíní ọdún kejì ọdún kẹta kò ríṣẹ́ gbọ́dọ̀ ọdún kẹrin gbogbo yẹn ọmọ náà ní sọ fún ọmọ yìí pé ìyá rẹ̀ lọ́wọ́ ọ̀nà ni òjò ọ̀nà ò sí fún ìyá tó ń gangan tó ń gan fún tó gbé ọjà lọjà tí ẹni tí ó rẹ̀ ni ọmọ ìyá ní ta ló sọ pé òun lòún wà ń bẹ òun ò síbì kankan bàbá ọkọ mi òun ò síbì kankan nígbà tó ma yí tó wọ̀ tó tó wó sí tó wáṣẹ́ wáṣẹ́ tí ò ríṣẹ́ ó ṣe bẹ́ẹ̀ yẹ lérí nu ó ní okúkú dá kúkú kù láyé ju kó wọn máa tòṣì lọ nínú ẹni kéèyàn máa lu àwọn òbí eléyìí yóò fẹ́ jọ wá lójú pé sọ pọ́sibù kéèyàn máa lu yẹ àti bàbẹ́ ń ṣẹlẹ̀ lérí lẹ́ ọlọ́ ìyá kan pè láti London láìpẹ́ yìí ó pè kan náà àwọn afásùn náà ó ní ẹgbàá míì ó ní London mo wà báyìí mo wá kí ọmọ mi ni olófọ́ mi létí làárọ̀ yìí ọlọ́fọ́ mi létí làárọ̀ yìí ọgbà mi ní etí làárọ̀ ẹ ń gbàgbọ́ dé pé báwọn èèbó ṣe tọ́mọ lẹ́ ń tọ́mọ ní tèbó máa ń ṣe fún bàbá rẹ̀ òun náà làwọn ọmọ yóò máa ṣe fún yín jàmá mùsùlùmí ẹ̀yọ́ màá yá mi nígbà míì ẹ sì rí bàbá àti ìyá ọmọ àjà àwọn ọmọ kan tí wọn ò ní làákà inú wọn ó sì wá lọ bá ìyá wọn wọn ò jọ máa wá lu bàbá wọn eré ìnà ń ṣẹlẹ̀ lérí ọlọ́ ẹni bá lu bàbá ẹ̀ tó lu ìyá ọ̀rọ̀ rẹ̀ ti parí kò ní ìdí kó tó ṣàdúrà mọ́. mo gbọ́ ìtàn kan lọ́dẹ̀ ní tí mo fọkàn balẹ̀ sí ó ní ọmọ kan bẹ dojoojúmọ́ ní máa ń lu bàbá yìí tí bàbá bá ti ṣe mistake báyìí ó sì lù bàbá rẹ̀ wá lọ lè fẹjọ́ sun ọ̀rẹ́ rẹ̀ bàbá yẹn lọ́rẹ̀ kan ó wá lọ lè fẹjọ́ sun ipe ọmọ mi máa ń lù mí níbi títí ń fẹjọ́ sun ọ̀rẹ́ rẹ̀ yẹn lọ́wọ́ ọmọ yẹn bá kọjá ọ̀rẹ́ bàbá rẹ̀ wá ń pè pé wá ń bì wá ń bì bàbá rẹ̀ ló ń ṣe báyìí kódà kò dá bàbá lóhùn ni wọ́n á sọ fún bàbá ẹ̀ pé ẹ̀hẹ́ o ti tún débi àbí o ti tún wá rojọ́ mi ọ̀rọ̀ rẹ̀ di ilé àpàdé ilé ọlọ́mọdé àṣírí ibú débẹ̀ eré ilẹ̀ ọlọ́yin náà àmọ́ àwọn òbí náà káwa náà tọ́ ọmọ o ọmọ tí ń tóun wò ti mú gbó ọmọ tóun wò ti ń lọ patí ọmọ tóun wò tọ́ ọ̀ràn lọ lé ẹ̀kọ́ èyí tó wá parí ẹ̀ àtàkàlùs mìíràn kéèyàn gbà pé ìyá àwọn àti bàbá àwọn ń disturb kọ́ wá bí kọ́ wá ní kí wọ́n gbé lọlé kí wọ́n lọ lè wá àgúnlẹ̀ ńlẹ̀ pé wàhálà yìí pọ̀ nígbà míì ẹlòmíì yóò mú bàbá àtìyẹ́ kó nílé tí ń gbé yóò wà lọ lè rẹ́ǹtì lé fún bàbá àtìyẹ́ bí wọ́n ti ń tọ́jú àwọn arúgbó wípé wàhálà yìí pọ̀ ẹ máa bá ń tọ́jú ẹ̀ tó bá sì kú sọ́dọ̀ yín náà ẹ bá ń sin àwọn àlùfáà ní aburú ńlá lélẹ́yọ̀ ọ̀kan nínú àwọn alárúbáwá tí ọ̀gbẹ́sìn yìí onígbà tí ìyá rẹ̀ èèyàn tó kúrú ni bí tí wọ́n dàgbà sí ní raasi bí tí ń dàgbà sí òun náà ní raasi ìyá wa dà gẹ́gẹ́ bí ọmọ ike ó wá ní ojú ti òun ipe káwọn àlejò ọmọ wa òun wálé ká máa wá rí pé ìyá òun oyé òun lórí rebete lérí ilẹ̀ yìí wọ́n nígbà tí arákùnrin yìí tọ́kàn òun lọ́sàn-án kan lọ́kàn rò pé ìyá yìí wàhálà yìí pọ̀ lọ́ba lọ lè gbé páálí tẹlifíṣàn ó gbé sẹ́yìn mọ́tò ó gbé ìyá rẹ̀ sí nínú mọ́tò àwọn ará àdúgbò rò pé àbí ń gbé lọ́sípítù ó wá lọ sínú dẹ́sàtì ibi tí ò sí lé tí ò sẹ́ni kankan mẹ́ ó wá sọ páálí kalẹ̀ ó sì sọ ìyá kalẹ̀ ó bá gbé ìyá rẹ̀ sínú páálí Allahu Akbar ó gbé ìyá ẹ̀ sínú páálí tẹlifíṣàn lọ́ba sí mọ́tò ni máa ń lọ lọ́ba fi ìyá rẹ̀ lẹ́ńbẹ́ ibi ìyá ń kú sínú ah ọlọ́run àbí ọmọ ìjà bú májà ń ṣeré bú lára wọn bí ó ó sì farada ní àsìkò tí ó lò láyọ̀ pọ̀ mọ́ ti dàgbà oníjọ ọba sin kó tó sin kó lọ́mọ sàjà sin kéèyàn máa ṣẹ̀yẹ ẹni kó máa ṣẹ̀ bàbá ẹni àwọn àlùfáà wọn lò náà lẹ́sàn alákọ̀ọ́kọ́ ẹ̀san ni pé gádọ́ bọ̀ rahman ọlọ́run bínú sí ọ anábì ni wọ́n sọ́kọ́tò wọn máa fi sọ́kọ́tò là bí ẹni àti bàbá ẹni bá ti ń bínú ọlọ́run bínú ẹlẹ́ẹ̀kejì nínú àwọn aburú tí ọbẹ̀ ni tí ń bá ń pa àyà ẹ̀lẹ́kún dá àwa tó mọ̀ àlẹ́ ànábì ní èpè àwọn mẹ́ta kan bẹ kò sí tí ó di lọ́wọ́ ń lọnu sámàsòsè ni nígbà ànábì ọ̀dà akọ yẹn nìkan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ànábì ti dá àwa tó lè wáàlì dé èpè táwọn òbí méjì bá sẹ́lẹ̀ yàn pé kò ní da fún ọ òun ní rí bá ti ṣe ìwọ bó ṣe wàhálà mi ìwọ náà ṣe wàhálà wọ́n ní kò ní ìdíkọ́ lọ́dà fáà kan kọ́ bọ́ ọ́rẹ́ o ọ̀dọ́ ọwọ́ tó máa ṣe dáadáa sí ìyá àti bàbá òun padà láì ṣe bẹ́ẹ̀ ìpè ìpè wú ẹsẹ̀kẹsẹ̀ ni ó máa lẹ̀ mọ́ la nínú àwọn aburú tó wà tẹ̀sán ta akóde omori wà dé kúlá ẹ̀ṣẹ̀ dáadáa dáadáa ni ó máa bá káàkiri gbogbo ẹni obìnrin bá ti ń bínú sí ọ̀nà ọmọ di fún promise and fail yóò máa wàhálà ní yóò wá rọ̀pá yé ní ń ṣe òun yóò lajẹ ní mójútó òun àjẹ́ kankan ò ṣe é wọn ò sàṣì òun lọ́jọ́ náà máa dàrú fún ẹlẹ́ẹ̀karùn tààjìlì lọ́wọ́ kó bàtàn ìdúnìyà wọn lọ́wọ́ bá kánjú jẹ ní ti ń tọ́ òbí ẹ̀ lẹ́kún ọlọ́wọ́ kánjú jẹ ń yàgò tó kù láyé anabi ni kullu dhunub anabi ni gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn máa ń ṣẹ̀wọ̀n yuwakhiru Allahu minha ma yasha'u ila yawmil qiyamah èyí tó lọ́n bá fẹ́ a máa sọ ọ́ díjọ́ àlìkìyàmà kó tó fìyà rẹ̀ jẹyàn illa uquqal walidain fa iná ojú àjílù hulè sọ ibi fi dúnìá èèyàn jẹ láyé ń bí kó tó lọ àwọn àlùfáà wa wọn ni tó jẹ àmọ́ pé ẹ̀san láyé ń bí ẹ̀san láyé ń bí lèyìn ó ti bẹ̀rẹ̀ sí jẹ àwọn àlùfáà kan wọn fi wa ló ti pé nílùú kan lọ́nà Pakistan mọ́ India ń bẹ̀ yẹn wọ́n ní ọ̀rẹ́ bàbá kan nígbà tí wàhálà kọ́ ọmọ rẹ̀ bá pọn lẹ́yìn bàbá rò tó ń gbé wọn lọ́lẹ́ alágbóni lọ́ba lọ bí odò olú wọn lọ́ba ju bàbá rẹ̀ sí abẹ́ bíríjì lọ́ba wálé inú rẹ̀ bá ń dùn irú ààrẹ tó ṣe bàbá rẹ̀ yìí lọ́lọ́run fi sòwò náà nígbà dàgbà nígbà tí gbogbo ẹbí náwó náwó náwó làwọn ọmọ tiẹ̀ náà bá gbé ọmọ rẹ̀ bá gbé lẹ́yìn odò tó dún bàbá rẹ̀ sí ibẹ̀ náà lọ́mọ mérílé nígbà tó débi odò yìí bàbá yìí síjú o ah! ọlẹ́sàn dé oní tí wọ́n pè lẹ́sàn gan rè ọmọ yìí wá fẹ́ ju bàbá yìí sí àárín odò ó ní má jù mí sí àárín odò ó bíríìjì ni ó jù mí sí ibi èmi náà ju bàbá mi sí máa retí èyí tọ́lọ̀ ní fífi rídìí ọ̀nà ní pé kó tètè túbá kó tètè yí padà láti ṣiṣẹ́ tó ń gbọ́rọ̀ lọ bọ́ọ̀ bá ti lè túbá tó ń ṣe dáadáa ó ti tán ọlọ́run sàfúrí gbogbo èyí tó ti lọ. èyí tó wá pàpàǹbarì rẹ̀ sóòlù khatima àwọn àlùfáà ní a ah, àti láti bọ̀ tán dáadáa yóò nira fẹni táwọn òbí ẹ̀ bá sunkún látara ìwà abu rẹ̀ wọn ni yóò nira anabi sàlám ó jòkúnjọ kan abdullahi bin wọ́n láwọn jòkó lẹ́gbẹ̀ẹ́ ànábì ẹnìkan bá sáré dé ah oní ya Rasulullah oní òjíṣẹ́ ọlọ́run oní arákùnrin kan yẹ júdú bí nafsihi ọ̀kan náà àwọn ọ̀dọ́ tó wà nílùú tí wọ́n ń sẹ̀sìn tí ń sẹ̀sìn ah ní ti ń pọ̀ káàkú báyìí ní ti ń pọ̀ káàkú abúláyé ní èmi àtànábì àtàwọn táwọn àbẹ̀ làbá dìde làbá lọ́bẹ̀ gbàtà débẹ̀ ànábì ní kú la ilaha illallah kò rí wí kò rí la ilaha illallah òwì tá a máa wí gbẹ̀yìn tá ànábì ní ẹni bá wí gbẹ̀yìn ó dìjẹ́ náà kò rí wí o bó ṣe yanú lẹ́nìí anábì ní sọ níyà wọ́n ló níyà anábì náà lè pè yá ẹ̀ wá nígbà tí ìyá dé anábì ọmọ yìí sùọ́ oníbòsè wa wọn nìkan sẹ́sì ni kò rí ọ̀nù látàárọ̀ dalẹ́ òun ò sì yọnu sí anábì ní bí wọ́n bá wá dági johnson tí wọ́n sáná sí sóyọ̀tẹ̀ ọlọ́run kájọ́ máa ń sínú ná ó máa jóná lọ látàáyé lọ́run àbọ̀ ọ̀yọ̀ǹda rẹ̀ ọ̀yọ̀nu sí ah onígbà tó ti wá sọ báyìí ìyẹn fẹ́ kó jóná lọ́rùn mo sì wá yọ̀ǹda rẹ̀ gbogbo tó ṣe fún mi mo fẹ́rí jì wọ́n ní ìyá òun wí délẹ̀ báyìí àdẹ́mi ní kú la ilaha illallah sọ pé la ilaha illallah lọ́ba ní la ilaha jáde láyé kò sì jáde láyé nù ànábì ní alhamdulillahi alladhi anqadhahu minan nar ànábì ni mo dúpẹ́ fọlọ́run tọ́lọ́run yọ tọ́lọ́run yọ kú nínú wàhálà náà o ìbálẹ̀ jóná lọ́rùn ajẹ́gbẹ́ gbogbo ẹni tó bá ikú lérí pé sì ń ṣe bàbá àtìyẹ́ ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ lọ́lọ́wọ́ mọ́ọ́kì pẹ̀lú mùsùlùmí bẹ́ẹ̀ ni wàádìí záwùjì wàádìí záwùjà àwọn àlùfáà ní bóò ni ọkọ àtìyàwó ṣèṣe pẹ̀lú ìyá wọn àti bàbá wọn èyí ń bẹ́ńlẹ̀ yorùbá bí ti ń dá wàhálà lẹ̀ ìyá ìyàwó bàbá ìyàwó ìyá ọkọ bàbá ọkọ wọn ní sẹ́ẹ̀rí ọkọ ọmọ àràn ìyàwó rẹ lọ́wọ́ lérí ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ìwọ náà máa ṣe dáadáa sí wọn wọn ní oríwọ ìyàwó ọmọ àràn ọkọ rẹ lọ́wọ́ láti ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ìwọ náà sì máa ṣe dáadáa sí wọn wọn ní torí pé òbí rẹ àtòbí ọkọ rẹ òbí rẹ àtòbí ìyàwó rẹ òbí yín làwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn kẹ́ máa wá bọ̀ wá kẹ́ máa wá sọ fún wọn pé ẹ mọ́mí ò sọ fún wa ọ̀kan náà wẹ́n nílé oníkéyàn sọ fún màmá rẹ̀ pé ẹ̀ sọ pé ń bọ̀ ah, ó ní tiẹ̀ bá tí wọ́n náà máa wá láti skul tó ní sọ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pọ̀ ń bọ̀ bàbá rẹ̀ wá ń bọ̀ wá sọ fún dáàdì pé ẹ̀yìn fọ́ọ̀mù wa màmá ẹ̀ sọ pé dé wọ́n ti dé náà nù nígbà wọ́n ti dé wọ́n ti dé nù ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó mi wọ́n sì máa ń karama wọn bí ara wọn bóbi ọkọ bá wá ìyàwó máa karama wọn bóbi ìyàwó bá wá ọkọ máa karama wọn ẹ̀yin méjèèjì ẹ̀ ń sẹ́lọ̀ nìyẹn ẹ gbọ́dọ̀ má rí yọnu àwọn òbí mẹ́rẹ̀ẹ̀rin kí ẹ tó jáde láyé nígbà míì yọ wá jẹ́ pé ìyá ń gbé ọmọ ẹ̀ ọmọ sì níyàwó a bá tún fi ìdí níbẹ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wàhálà máa ni tí ìyá àti ìyàwó máa jà a ìyàwó òun ní sùúrù ni o ìyá arúgbó ni bá kò ní o ó ṣe sùúrù ni o ó rí sìn gbogbo sùúrù gbogbo sùúrù tó ìyá òun máa fi nífẹ̀ẹ́ ọkọ ọmọ rẹ̀ tí ń jọkọ rẹ̀ ìwọ náà fúnra rẹ̀ ọmọ wa rí ọ̀nà ọkọ rẹ̀ ọwọ́ àtàrà rẹ̀ wọ̀lì jẹ́nà ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni yóò tún wá gbé ọlá fún ìyàwó rẹ̀ jù yẹ́ lọ ìyá rẹ̀ bí ọmọ panu lé yóò sì máa fún ìyàwó ẹ̀ lóúnjẹ wọ́n sì jọ wà nílé kan náà ìyá rẹ̀ olóhùn nídìí aṣọ yóò máa daṣọ gbogbo èèyàn tó bá gbọ́lá fún ìyàwó rẹ̀ ju bàbá ẹ̀ lọ àbí yẹ fa àléhì lánàtúlá anábì ní ìbínú ọlọ́run bẹ fún wal màláìka àwọn màláìka ọmọ sépele o wan nas ajma'in àwọn èèyàn náà ọmọ sépele o la yaqbalu Allahu minhu illa an yatuba illa ọlọ́run ní gba sáré kan tó bá ṣe àfikún tètè túbá wà yóò sinú ilé ha kó sì ṣe dáadáa sí yá àwọn àlùfáà wa wọ́n ní orí bàbá dà tìyá rẹ̀ tí wọ́n jẹ́ kèfèrí àbí wọ́n jẹ́ abọ́gibọ̀pẹ̀ àbí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì ọmọ wa sí dáadáa sí wọn ẹbọ tí wọ́n ń ṣe àtìlànà wọn nìkan lò ní bá wọn lọ ọlọ́run bá ní wa in jahadaka ala an tushrika bima laysa laka bihi ilmun fala tuti'huma ọlọ́run bá ní táwọn òbí rẹ̀ bá mú wọn tipátipá pé kọ́ wá bá wọn ṣe òòṣà má tẹ̀lé wọn o má gbàgbé lọ́wọ́ wọn o gbogbo ohun tí ń jẹ́ oògùn wọ́n bá wọn ṣe o tí wọ́n bá ní eléyìí wá lọ́lẹ̀ fọ́kọ ọmọ mọ́gbà o nítorí pé wọ́n fẹ́ kọlu èmi ọlọ́run má tẹ̀lé wọn lérí yẹn wọ́sọ ìhùmà fi dúnìyà màrúfà àmọ́ gbọ́dọ̀ sí dáadáa sí wọn ní ayé tí wọ́n wà ẹ̀rọ ọlọ́run bá ní má tẹ̀lé wọn lérí ẹbọ ó wá sí dáadáa sí wọn ní ayé ọ̀ràn yẹn ni fún wọ́n ọmọ bàbá rẹ̀ darí mi wọ́n ti ń gbégún ó sì lóun fẹ́ wẹ̀ ọwọ́ ń pè é sẹ́mi ni mo rán yín sí látàárọ̀ kó pọ́nmi ìwẹ̀ fún ọ̀ràn yẹn ni kọ́ jẹun gbòde ọ̀ràn yẹn ni lérí rẹ̀ gbogbo tó wù kí ìyá rẹ ọmọ ṣe ọmọ ìyá mi gbogbo tó wù kí bàbá rẹ ọmọ ṣe lẹ́sìn ẹ̀sìn rẹ lónìí bá ṣe ọmọ pé ìwọ pé òun ló bí ọ gbẹdọ lè wà lédè ní bá àdàgbò fat ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti papòdà ẹ̀yin ọmọ ìyá mi gbogbo yìí tàǹsán látàárọ̀ yìí ẹlòmíràn máa wò pé kọkàn mi kọkàn mi torí pé àwọn ìyá àtẹmí àti bàbá àtẹmí ò sí láyé mọ́ àwọn àlùfáà ní àìsíláyé wọn má kò ní kọ́ ọmọ sànù w sẹ̀wárí eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jìn síbẹ̀ gan-an nígbà tí ò ti rí bàbá mọ́ tí o rí ìyá mọ́ ọ gbà pé dáadáa ti pin náà nù kò rí bẹ́ẹ̀ o àwọn àlùfáà ní tí ìyá bá jáde láyà bí bàbá àkọ́kọ́ ń tọ́ kọ́kọ́ ṣe fún un tí wọ́n máa jẹ́ pé òun ṣe dáadáa sí tadhizuhuma wa dafnuhuma ọ̀wẹ́ ọ̀fàṣọsílà ọlọ́lẹ̀ sí wọn ìbá jẹ́ kèfèrí ọ̀ràn àyàn ni kò sí nígbà tí Abu Talib ali wa bá nàbí sàlám ó ní bàbá mi mà ti jáde láyé bó wa ni a ṣe ànábì ni ya ali wọ ali wà rí abáka lọ́lẹ̀ ibú bàbá rẹ̀ mọ́lẹ̀ ajá pé gbogbo ẹ̀sìn tó kọ́ máa sìn ọ̀ràn àyàn ni kó o ṣe ìtọ́jú bẹ́ẹ̀ sì gbé e sin ẹlẹ́ẹ̀kejì àdó àwọn ìjákùn náà sì lè sọ láti àlẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ bá kú tíyà rẹ̀ bá kú tí o ọ pe àwọn èèyàn lọ́tún lọ́sì kí wọ́n pọ̀ dáadáa láti wá kírun sí gbogbo eléyìí òun òun ṣe dáadáa sí i tọ́lọ́ lọ́n ti ní wọ́n kọ́rọ́ bẹ̀rẹ̀ hàmùhùmá ẹ̀ máa ṣàdúrà fún wọn kàmárọ̀ báyà ní sọ́kìrà wọ́n lọ́n bá ń kẹ́ wọn bí wọ́n ṣe kémi náà kékeré. wọ̀nyí ká ní káfíńrẹ́ ìfọdà yóò dé àlọ́ ọ̀ma àmọ́ tó bá dé pé kèfèrí bá ní wọ́n àyíṣàdúrà fún kèfèrí o àyíṣàdúrà fẹ́lẹ́bọ o àyíṣàdúrà o ọlọ́run bá wàlẹ́dínà àmànù gbogbo àwọn onígbàgbọ́ òdodo tó bẹ́ẹ̀ àyẹ̀sítàfírú líli mọ́ṣíríkì kí wọ́n máa tọrọ àforíjì wájú èmi ọlọ́run fáwọn olóòṣà wàlẹ́wùkánú wúlikú ìbá ìbá àjẹ́ àwọn tó súnmọ́ wọn jù ta ló súnmọ́ wọn jù jọmọ́ ìyá wa ti bàbá wọn ọba ti sin tán ẹ sì padà ẹ padà lé bọ́lọ̀ ti kádàrọ̀ ọ̀rọ̀ tiẹ̀. min ba'di ma tabayyana min ba'di ma tabayyana lahum lẹ́yìn ìgbà tó ti hàn sí yín tó ti hàn sí wọn pé annahum ashabul jahim wípé àwọn ìjọ tọ́lọ́wọ́n dà sínú náà jahim ni wọ́n nígbà tó ti yé yín tẹ́ ti mọ́ ká ẹ̀ lẹ́tọ̀ọ́ láti ṣàdúrà fún ìmọ̀ mùsùlùmí àjẹ́ pé táwọn òbí rẹ̀ tí wọ́n bá ti ṣe islam tí wọ́n bá ti jáde láyé intahatil alaqatu baynakuma kò sí nǹkan kan tí tún bẹ láàrin yín máa nítorí àtà sọ́dàkà sọ́dàkà gan wọ́n ní látẹ̀sílò sàárà ní oníbà àdúrà oníbà nítorí pé ẹni tí ó bá ti ìsìláàmù kú àdúrà oníbà sàárà oníbà wà sọ́dàkà ẹlẹ́ẹ̀kẹta ní tá a máa fi rántí àwọn òbí tó ti lọ a máa ṣe sàárà fún un sàárà méjì lọ́wọ́ àdìjáríyá wal munqata sàárà tí ó máa bẹ̀rẹ̀ ọjọ́ pẹ́ẹ́ àti sàárà tí lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ọ̀tàn tàbá ti ṣe òtítàn kọ́lá rasul tọ́mọ anábì adamu bá ti kó yẹn kọ́ta àánú amalu gbogbo iṣẹ́ tó lè fọwọ́ ẹ̀ sí tó fi gba ládàá kò lè rí kan sí mọ́ ilà mẹ́tàlá àfi nǹkan mẹ́ta ní ládàá rẹ̀ ó máa bá sadaqatun jariya sàárà ti ń bẹ tí ó máa bẹ lọ gbére aw ilmin yuntafa bihi àbí ìmọ̀ tó kọ́ àwọn èèyàn táwọn èèyàn máa fi sàǹfààní aw waladin salihin yad'u lahu fún àwọn òbí wa tó jẹ́ pé gbogbo àti ibà ti ń bẹ lérí ilé ọlọ́run ni wọ́n máa mú ládàá lọ́nu fáìlì wọn bí kakọ́ mọ́sálásí irú àwọn mọ́sálásí. àwọn kan wọn kọ àwọn ilé ìfowópamọ́ bí wọn ẹ̀yin náà wọ àwọn mọ́sálásí ń sìn ẹ wo ojú ọtí mọ́sálásí tí ó lò lérí ilẹ̀ ẹ wo ilé adá tí ìyá wọn máa gbà àbí bàbá wọn lérí mọ́sálásí títí tí ọlọ́run fi parí rẹ̀. iṣẹ́ yẹn gan-an táwọn ọmọ rẹ̀ ṣe fún oye ọkọ̀ ju èyí tó ń ga fún gbogbo ojú ayé rẹ̀ ṣe lọ nínú ẹ̀kẹ́yìn ọgbẹ́ kànga gbogbo àti ya ń bẹ nídìí kànga yẹn àbí nídìí bọ́ọ̀hù yẹn tí ń fún àwọn èèyàn lómi mi bígbà tó wà nídìí bọ́ọ̀hù yẹn tí ń fún àwọn èèyàn lómi mi kọ́ ilé àwọn ọmọ orukan da àwọn gbogbo àwọn eléyìí kíyàn tẹ tíra àbí kíyàn tẹ di pé àwọn gbó wàdà hajj ni baba kò sálẹ̀ nìyá kò sálẹ̀ tí wọn bá jẹun rẹ láyé ọyẹ kan jẹun rẹ lọ́run nínú àwọn kan tó ṣe fún wọn ọwọ àgbèrè àwọn lọmọkà ló kọ wọn èèyàn máa ń lọmọkà ló kò bí tí wọn sì fi bàbá àti ìyá rẹ náà sínú àwọn alálẹ àti ìtọ́ba dídá kìá ọ dà níyàn pé àwọn lọ́fẹ́ sáájì fún àbí ọmúra nínú àwọn kan tá a fi kọ́mpẹ́sìtì gbogbo dáadáa tí wọ́n ṣe mọ́tò rẹ àti ilé rẹ àti káàṣì tó wà lọ́wọ́ rẹ kò wúlò fún sàárè mọ́ kò wúlò fún bí rẹ tó wà nù sàárè definitely ọ̀ láti ṣàwọn sẹ́ẹ̀rẹ́ kalẹ̀ lóko wọn tí ládàá lọ́mọ bá wọn. àsọdọ́kọ̀tà mọ̀kọ́tà àwọn sàrà tó dẹ́ pé ìwọ̀n epẹ́ tí bí tán pé ká fún yàn ló ń jẹ láyé ní mọ́jọ́ o jọ́kẹta jọ́kẹjọ ọdún kan ọdún mẹ́ta àyẹ̀yẹ̀ padà eléyìí òsínú ẹ̀sìn Islam jọ wọn bá ti sin tánà ẹlẹ́tì máa ṣàdúrà fún tẹ́yìn náà fi lọ lè à ń kójọ ṣàdúrà à ń kójọ jẹun ìpè aya ìpè gbogbo àwọn ará àdúgbò afẹ́ sòkú afẹ́ àjọ mẹ́ta àjọ mẹ́jọ bọ́ọ̀ bá ń ṣe yín sóbì rẹ̀ ò ń sẹ̀ ni o nítorí pé kò sí inú ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn bàbá wa ni wọ́n dálẹ̀ ńlẹ̀ Yorùbá ń bí àwọn kèfèrí ni wọ́n máa ń ṣe ìje làwọn náà bá bẹ̀rẹ̀ ẹ̀jọ kò sínú ẹ̀sìn o mọ́ bá wọn dáwó sí o bàbá wọn ṣe sàárà àwọn ìta kàkàlẹ̀ yìí sàárà ni àbí ìjọ kankan rò pé ọ̀fẹ́ ṣe ń jẹ láì sí pé o pè àwọn èèyàn kan wá jẹ ọkàn gbé lọ mọ́sálásí àbí kó gbé fáwọn albára gbogbo fàálì yà ń fa òhà intasadaqtu bi shay'in anha ǹjẹ́ tí n bá ṣe sàárà fún ìyá yìí ṣe sàárà wọn sáǹfààní fún kọ́ọ̀nà náà ànábì níbẹ̀ ni bi shay'in ó ní anything tí n bá fi ṣe sàárà lóòótọ́ gbogbo nǹkan lẹ́lẹ́ fi ṣe sàárà fún gbogbo tí ọba ti máa ṣàǹfààní fún ànábì ádámà náà ni ládàá rẹ̀ lè bókù kódà kọ́ da títí àdúgbò yìí kódà kọ́ lọ́lẹ̀ tún tún kọ́ kọ́lé fún mọ́mọ́ fún nabi nàbí adama ní ládàá rẹ̀ mọ̀ bó kùtẹ́ ìbá filẹ̀ arákùnrin ó fa inni ushiduka onírà nabi oni ní ìwà ń fi ọjẹ́ rí pé anna ahiti sadaqatun anha anna ahiti sadaqatun anha onírà nàbí ó ní mi ń fi ọjẹ́ rí wájú ọlọ́run ọ̀kan nínú ọgbà ọkọ mi mo filẹ̀ kọ́ máa jẹ́ ládàá fún yàrá nínú àwọn dáadáa tá a máa ń ṣe sí òkú wa tó ti lọ bàbá wa ti yá wa tó ń jẹ àwọn bàbá wa ti yá wa tó ń jẹun lẹ́yìn àwọn ṣe wàhálà tọ́lọ̀ ní kí wọ́n fi kú wa tí wọ́n ti bọ́ sọ́run òun ni pé kọ̀dọ̀ ọ̀hún dẹ́yìn ni ìmà gbèsè tí wọ́n bá jẹ kán tó kù láyé ọmọ lọ lè bá àwọn ọ̀rẹ́ wọn ẹ dákun ta ni ìyá mi jẹ ń gbèsè o ta ni bàbá mi jẹ ń gbèsè o ó san gbèsè bàbá rẹ àtìyá rẹ òun sì dáadáa sínú nínú ẹ̀ tẹ̀fíìdù ahàdì ìmà gbogbo ẹ bá ń ṣe báyìí ẹ bá ń ṣe báyìí ẹ bá ń ṣe báyìí ẹ bá ń ṣe báyìí tí bàbá yín ti kọ́ lẹ̀kẹ́ ìyá rẹ tó ti kú bàbá rẹ tó ti lọ́run kọ́ ọmọ wa lọ lè ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ wọn àtàwọn àbúrò wọn àtàwọn ẹgbẹ́ wọn bí ìgbà tó ń ṣe dáadáa sí ìyá rẹ àti bàbá rẹ ànábì ní iná abára albir ànábì nínú àwọn dáadáa tó lágbára jù tọ́lọ́run máa ń fún yàn ládàá lérí ẹ̀ sílátù rọ́júlì sílátù rọ́júlì àhàlà sílátù rọ́júlì àhàlà wúdi àbí kéèyàn máa da ìfẹ́ pọ̀ ìfẹ́ bàbá àyàn àti ìyá àyàn tí wọ́n ní sẹ́nìkan kọ́ ọmọ wa lọ́dẹ ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ wọn yẹn àkàwọn máa pé ah Ah, eh, bàbá rẹ̀ ọ̀rẹ́ ni wá wọ́n ní ìmọ̀ ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ bí ìgbà tó ń ṣe dáadáa sí bàbá rẹ̀ àtìyá yìí ọmọ ìlú ọkọ̀ bá dẹ̀rọ̀ wọ̀fà nínú àwọn ìta àmọ́ fi ń ṣe àwọn bàbá wa àtìyá wa tí wọ́n bá kú tó jẹ́ ẹ̀ṣẹ̀ wọn ò sí láyé lóòótọ́ tí wọ́n bá wà láyé wọn bá sunkún lérí ẹ̀ àyèsí wọn láyé náà ìmọ̀ àmọ́ ṣe lẹ́yìn wọn ọ̀sẹ̀ lọ́ni nínú ẹ̀ náà ni kó gbàgbé wọn nínú àdúrà kó gbàgbé wọn nínú sàrá ẹlẹ́ẹ̀kejì ìkọ̀rọ̀yà tó hùmà bẹ̀rẹ̀ àfìlà káwa máa pèdè wípé ẹ wá bá mi sòkú ìyá mi ẹ wá bá mi sòkú bàbá mi òkú ṣíṣe ọ̀dà bí wọ́n bá pèèyàn pé kọ́ wá sòkú kọ̀dá kéèyàn lọ ẹni tí ń sòkú bàbá rẹ̀ àtìyẹ́ ẹ̀ ń sẹ́ lọ ń sẹ́ àwọn òbí yẹn ni òkújọ́ mẹ́ta òkújọ́ mẹ́jọ òkú ọdún kan ètò wa burú jù òun náà ni pé kẹ́ wá pe àwọn onílù àwọn onífújì kan máa wá kọrin kẹ́ máa sọ ṣé a lè sọ fún yín lẹ́yìn ìgbà tẹ́ ẹjọ́ tẹ́ lùlù tán táwọn olórin kọrin táwọn aṣẹ́wó tí wọ́n bọ̀ra lẹ̀ tígù ọtí lọ bilẹ̀ bí ẹni ìyá ilé tọrọ fún yíjọ́ kejì pé gbogbo ohun tẹ́ ẹ ṣe mọ́júmọ́ ni kọ́lọ̀ mú dáadáa rẹ̀ bá bàbá yín àti ìyá yín ẹ̀ ní sàmì nígbà tí ẹ̀ ti ní sàmì adé pé èyí náà máa pin tí ò dáa ni nǹkan tí ò sàǹfààní fáwọn òbí yín ni nígbà tí ò ti wá sàǹfààní fáwọn òbí yín kí lè ń ṣe ẹlòmíì sì ní wàhálà lọ bá wàhálà tó bá ni pé ó fẹ́ fi bàbá rẹ̀ wówó ó fẹ́ fi gba envelope lọ́wọ́ àwọn èèyàn ó fẹ́ fi ìyá rẹ̀ ṣòwò ibi tí òkú yìí tí ó ti gbádùn mọ́ àwọn èèyàn lẹ́mìdé wọ́n ní wọ́n ṣe òkú bàbá kan nílùú kan wọ́n ní wọ́n ṣe òkú yẹn lọ́wọ́ àkọ́bí òkú yẹn ó sì kú sínú yàrá wọ́n sì tilẹ̀kùn mọ́ wípé kọ́mọ́ bàbá òkú jẹ́ wọ́n ń jó wọ́n lùlù àkọ́bí òkú sì ń bẹnu yàrá àkọ́bí òkú ń bẹnu yàrá tó kú síbẹ̀ báyẹn kájọ sòkú yẹn náà ni wọ́n wá tilẹ̀kùn mọ́ wọ́n wá jó wọ́n lùlù wọ́n má sọ wọ́n àkọ́bí òkú àná ó tún kú wọn wá ń gbà ládálẹ̀ wọn wá ń sunkún sẹ́ni pé látàrí wọn kù díẹ̀ nídìí bẹ́ẹ̀ ìmọ̀ sòkú lẹ́yìn òbí ẹni ẹ̀ńsẹ̀ ni ó sàárà ni ẹ ṣe kẹsì sàdúrà fún nínú àwọn nǹkan táwọn àlùfáà náà dá lẹ́yìn ìgbà tó kú bá ti kú tí ń jẹ́ pé àfi ń ṣe àwọn òbí wa òun náà ní ká dẹbírú bàbá kù yá kú ẹ wá kẹ́yìn síra yín ọwọ́n sọ fáwọn àbúrò rẹ pé à mọ́mí tó ń jọ láì ti lọ dádì tí mo máa ń wò mẹ́la dádì ti kú à màá fojú yín rí máa fojú yín rí máa bó ẹwà dẹ̀bi rú wọ́n tó ń tú ẹbí lẹ́yìn bàbá nígbà tó ń tú ẹbí lójú bàbá náà nínú àwọn tá a máa fi ń ṣe àwọn òbí wa òun náà ní ká máa ṣe wọ́n sílé kó kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kú ẹwà gbẹ́ wájú ilé lẹ́yìn ojú wíńdò kẹwàá sin bàbá yín síwájú ta kò sí sínú ẹ̀sìn Islam bókù bá ti kú ìtẹ́lẹ̀ àgbè lọ ẹ gbé lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ tán jẹ́ olùgbàgbọ́ òdodo tọ́jẹ́ pé táwọn yẹn bá kọjá ní ìtẹ́ wọ́n wọ́n máa tọrọ àdúrà fún ẹ̀rọ màyá mi nígbẹ̀yìn yá máa kọ́ sọ̀rọ̀ mo pè wọ́n tọ́jẹ́ pé gbogbo dáadáa ta ni a máa ṣe yìí òrí kan ṣe yá máa ńlá àná mo pè wọ́n tọ́jẹ́ pé o ti ṣépele yà rẹ̀ rí yá máa ń ṣàtàmù mo pè wọ́n tọ́jẹ́ pé o ti bú yà rẹ̀ ti bú bàbá rẹ̀ yá máa ń mo pè wọ́n tọ́jẹ́ pé o ti gbé yà lọlé o ti lọlé wá agúnlẹ̀ o ti lé yà rẹ̀ tó ń gbé àbí bàbá rẹ̀ yá máa ń dọ́ra mo pè wọ́n tó ti lu bàbá rẹ̀ ó ti lu bàbá ẹ̀ yàmà ní bákìlá wà áfìn mo pè wọ́n tọ́jọ́ pé òkú dání tí a rẹ̀ fi kú ọ̀rá rẹ̀ kú kò sì náwó fún ee kò sẹ́ni tọ́lọ́wọ́n bọ̀ lè foríjì o èyí tó kù tó fi ṣàtúnṣe òun náà ni pé túbà lọ́dọ̀ ọlọ́run wọ́n tó àwọn òbí rẹ̀ bá wà láyé kó wá bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa sí wọn wọ́n táwọn òbí rẹ̀ bá ti lọ mọ̀ pé eléyìí ti tánu wàhálà ti dẹnu nígbà ìmọ̀ kan àyèmọ̀kan lójú ṣe wá túbá lọ́dọ̀ ọlọ́run wá lọ lè rà gé sí mọ́sálásí wá lọ lè tún tọ́lẹ̀tì mọ́sálásí sí wá lọ lè ra fáànù sí mọ́sálásí ọlọ́run bá ní kúlíyà ìbàdíyà lẹ́dínà asrafu ala anfusihim gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé ẹ ti ṣe àwọn bàbá àtìyá ẹ ti ti ẹ̀ṣẹ̀ síwájú ọlọ́run tẹ́ ń retí ìyá rẹ̀ la taqanatu Allah yaghfiru dhunuba jami'a ọba tí máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ òun náà ni ọlọ́run innahu huwal ghafurur rahim ọba aláforíjì ni ọba oníkẹni ọlọ́run kan wá bá kí àwọn òbí wa àwọn tí wọ́n ń bẹ láyé kọlọ̀njà lè tọ́jú wọn àwọn tí wọ́n ti lọ kọlọ̀nba amúláàdá àdúrà bá wọn kọmúláàdá sàárà bá wọn subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh